pọ̀pọ́tí wẹ́wẹ́ ní yáyì lépè. Yorùbá tó ń gbọ́ Yorùbá tó ló ń gbọ́ ẹgbẹ́ kí n fi Yorùbá kéwì mi kó yé gbogbo wa. Olóyè aláwìyé dé akéwì yìí lọ́gbẹ̀lẹ̀ ọ̀rọ̀. níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ ti lè máa wò mí kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn olóyè Lájí Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà ìjà tí Akíntola pẹ̀lú Awólọ́wọ̀ jà ní dọ́kídọ́ tí ó kọ́kọ́ parí ṣùgbọ́n kò parí ó tún lé ní àwọn ẹni tó fara mọ́ Akíntola wọn gbógun tó máa wo àwọn èèyàn tó fara mọ́ Awólọ́wọ̀ wọn ò fẹ́kẹ́ ní Akíntola wọn tẹ̀lé bẹ́ẹ̀. àkọ́kọ́ o mo dúpẹ́ fún Ọlọ́run ọba ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe é pé òun ló fún mi ní ogún òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore bákan náà mo dúpẹ́ fún gbẹ̀yìn alátìlẹyìn ìtàn Yorùbá káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ọ̀dàpẹ́ ẹgbà mi ẹgbà mi ẹ̀nàjà à ń ṣe ẹ̀nàjà bára ayé pẹ̀lú èrò ọ̀run ọmọ Yorùbá ẹ̀ wá wọ̀rọ̀kọ̀ dàdá ká ti tẹ́ ẹ̀rẹ́ pọ̀. ojú pọ̀nà Yorùbá la pé àkọlé ètò lórí ìkànnì ìkànnì tó takálé taka oko ìtàn Yorùbá náà ni. ọdún iná ń lọ lábẹ́ àgbà Yorùbá kò sì mà àwọn onítọ̀ kúkú mẹ́rin bí wọ́n àwọn tó wọ́pọ̀ wọ́n dà wá rú wọ́n kó sí wa láàrin àwọn ọmọ aládé wá gbógun síra wa wọ́n ti mọ̀ pé ọwọ́ ò lè tẹ Yorùbá tí wọn ò bá dà. ó kó dandéjé nìlú tí wọ́n lù fún wa tí wọ́n ti mọ̀ wípé náà bá ń sọ̀rẹ́ apá àwọn òde ká wa wọ́n ti mọ̀ pé níjọ́ náà bá fi mọ̀ sọ̀tàn Yorùbá gbára rẹ̀ lọ́wọ́ ìyà. tí a gbàgbé ọlá ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún twenty twenty three ní ọ̀la ọjọ́ àbámẹ́ta sátidé iná ẹ̀ ni a di ìbò gómìnà àti àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀. wọ́n ti sọ yorùbá ní báyà ń pọ̀ tí wọ́n fi ń kẹ́rù lórílẹ̀‐èdè lójúmọ́ ọ̀rọ̀ yìí wọ́n bọ̀ wọ́n gbà wá o. torí pé ọ̀pọ̀lọpọ̀ wa mọ ìtàn bóyá kí n pa kíní kí n ráyè lè sọ̀rọ̀ dáadáa lè ráyè lè sọ̀rọ̀ dáadáa torí pé wa àmọ̀tàn a sì mọ ibi tí a ti ń bọ̀ ìdí èyí ni ó jẹ́ kí n ṣàlàyé àwọn ìdí tá a gbọ́dọ̀ fi ṣọ́ra ní ọ̀la tá a sì tún gbọ́dọ̀ fi kíyèsára lọ́la àwọn ọmọ Yorùbá tí a bá gbàgbé ní ọdún 1979 ìní olórí orílẹ̀-èdè ńgbà náà General Olúṣẹ́gun Ọbásanjọ́ ni wọ́n gbé ìjọba fún olóṣèlú ní ìbò tó ṣe wípé ọlọ́wọ́ kan jà wọ́n nínú. No ó sapá kan jàmá tí wọ́n gbé ìjọba fún olóṣèlú ní nígbà náà hmm, nígbà wá di ọdún 1983 a tún fẹ́ di ìbò míì ìpínlẹ̀ tó ṣe wípé ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ máa wuyewuye wá bọ́lá ìgè tí ń bẹ ní orí àpèrè ọjọ́ ọmọ ẹgbẹ́ olóyè ọbáfẹ́mi awolowo bẹ́ẹ̀ ni jákàndé gbogbo àwọn gómìnà tá a ní nílẹ̀ Yorùbá tó fi dé, um, mo rò pé Èkó, Ògùn, Ọ̀yọ́ àti Oǹdó. Iná ni a ní ìgbà náà. Nígbà wọ́n ti pín àwọn Edo, àwọn náà dá dúró ọ̀rọ̀ gbogbo Apá mí lèyàn nígbà tọ́rọ̀ bá tún dé ní tàràtàrà. A wá di ìbò tán léyìí tó ṣe wí pé. ó wáá dogun ó dọdẹ gẹ́gẹ́ bí ìlànà tí ń bẹ nínú òfin eh, fẹ̀dẹ́kò ńgbà náà fẹ̀dẹ́kò ló ń ṣe alákòóso ètò ìdìbò bá a ṣe ní INEC nísìn èlé pé gbogbo ibi tí wọ́n bá ti jà tí wọ́n bá ti fa wàhálà wọ́n fagilé ìbò nígbà tí fàpèjúwe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ibi ni wọ́n ti jà tí wọ́n sì ti fa wàhálà léyìí tó jẹ́ kí wọ́n fagilé ọ̀pọ̀lọpọ̀ ìbò tó gbé olóyè Bọ́lá Ìgè tó yẹ kó gbé wọlé. Wọ́n kéde Ọmọlolúùlú lọ́yọ̀ọ́, à wọ́n tan, wọ́n taná wa o. Wọ́n kéde Ọmọlolúùlú lọ́yọ̀ọ́ gẹ́gẹ́ bí gómìnà wa. À wọ́n tun ti pa o. Wọ́n ní ká mọ̀ wulẹ̀ tí, wọ́n ní ká mọ̀ tí ìjà sí padà, wọ́n ti pa padà torí, atẹ́gùn òjò ó pọ̀ bóyá ìdí nu á débi tí à ń lọ díẹ̀ díẹ̀ ni wọ́n tún lè tán padà kí tó di pé a bẹ̀rẹ̀. ọmọ Ìbàdàn ní ṣáájú kó tó di pé wọ́n kéde Ọmọlúlú lọ́yọ̀ọ́ ká tó dìbò ni ọ̀rọ̀ ti wà nílẹ̀ léyìí tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àti ìkànnì Ìbàdàn wọ́n ń bínú sí gómìnà Bọ́lá Ìgè Ìjẹ̀ṣà ní Bọ́lá Ìgè ẹ̀rí pé ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ wà papọ̀ ńgbà náà Ẹn tó pé àwọn àti Ìbàdàn ń bínú, ṣé wọ́n tún ń flag wa down ni àbí ojú òpó ló ń ṣe bẹ́ẹ̀? Ẹ má bínú. Nígbà tí Starlink wa bá dé, ẹ́, a tún kọ́ ń bí iyun náà. Ní lédè kan, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ wà papọ̀ nígbà náà. Wọ́n ní tí ọ̀jọ̀gbọ́n àti olóyè Bọ́lá Ìgè sọ nígbà náà ni wípé àsọmọ Ìbàdàn kan kàwé ní tán lè ṣe gómìnà yìí pé ebi ẹran ni wọ́n ń tà léyìí tó ṣe yí pé <clears throat> ìlú tí wọ́n gbé University of Ìbàdàn sí tó ṣe pé bẹ́ẹ̀ ni NTA wà gbogbo àwọn nǹkan UC gbogbo àwọn nǹkan lálálálá àìtì gbogbo àwọn nǹkan lálá wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ní pé ọ̀rọ̀ ìbọn òṣèlú ni pé olóyè Bọ́lá Ìgè ò sọ bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n ọ̀rọ̀ ni àmọ́ kán ní olóyè Bọ́lá Ìgè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fi jẹ̀wọ́ báwọn tó jẹ́ ìbàdàn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ inú bí wọn níjọ́ tó fi ọ̀rọ̀ yìí jẹ́wọ́ lè tó sì pé wọ́n sì dì í mú. wọ́n ní kí Bọ́lá Ìgìrú jáde kó tọrọ àforíjì láwọn tó súnmọ́ ńgbà náà lọ́hùn ṣùgbọ́n àwọn kan ní ara ọ̀rọ̀ sà lọ. ṣùgbọ́n lédè kan wọ́n fa wàhálà kábàlẹ̀ sọ́ra nílẹ̀ Yorùbá wàhálà tí wọ́n fa ó le púpọ̀ débi pé wọ́n lọ sílé ẹjọ́ Bọ́lá Ìgè lọ pé ẹjọ́ kò tẹ́mi pé ara òun ló yẹ kí Fẹ̀dẹ́kò kéde òtẹ́fi kéde Ah, ọjọ́ ọ̀mọ̀wé ọmọlólú olúńlọ́yọ̀ ṣùgbọ́n ẹjọ́ ò gbé ah, olóyè bọ́lá ìgè ṣùgbọ́n kò ju oṣù mẹ́ta lọ mo rò pé inú oṣù kẹ kẹ inú oṣù kẹsàn-án ni wọ́n gba àkóso ìjọba nígbà tí ó di December thirty first ká kí happy new year ní twenty nineteen wọ́n taná wa padà ní nineteen, nineteen, eh, nineteen eighty, eighty-four. Ní nineteen eighty-four, eh, èmi àkànṣe dédé gbọ́ bá ṣe máa ń gbọ́rọ̀ tí àwọn àṣàyàn ológun tí wọ́n gba ìjọba ní mọ́jú nineteen eighty-four. Wọ́n gba ìjọba kúrò lọ́wọ́ àwọn olóṣèlú tí ìlú di tí ìlú dìbò yàn ó gba ìjọba léyìí tó ṣe yí pé ó sì jẹ́ ọṣẹ́ ńlá nígbà náà ṣùgbọ́n kí ni mo fẹ́ sọ bọ̀ tí mo fi sọ pé ká ṣọ́ra ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn olóṣèlú kó sí nígbà táwọn ológun gba ìjọba táwọn bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn sí àtìmọ́lé tí wọ́n kó wọn lé Èkó torí pé Èkó ni olú ìlú Nàìjíríà wà nígbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó ìlú ní jẹ́ pé àwọn tó jẹ́ àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá ni ni wọ́n kó lọ nígbà náà àwọn èèyàn tiwa nílẹ̀ Yorùbá ni wọ́n kó lọ tí ń fi ẹ̀sùn ọlọ́kan ọ̀jọ̀kan kàn nípa ọ̀rọ̀ ìbò ńgbà náà tó sì pé àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá ni wọ́n kó lọ. Thank you ìdí tí a fi ń pè wá sí àkíyèsí nù pé torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ mi ibẹ̀ ibo lẹ́gbẹ́ tí wọ́n Hausa ní ẹgbẹ́ tí wọ́n ṣùgbọ́n àwọn tó fojú winá Sàgárí kan jẹ́ torí ẹ̀ gbàjọba lọ́wọ́ rẹ̀ tó jẹ́ ààrẹ kò sí nǹkan kan tí ọ̀sẹ̀ kankan tí wọ́n fi gún general Muhammadu Buhari kan náà iná ni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nígbà iná ló da ojújọba òṣèlú gbà náà bulẹ̀ kó tó di wípé Babangida náà tó gbà lọ́wọ́ rẹ̀ Nígbà Babangida lọ, ó gbe fún Alex Sulekan. Àbáṣà lè kó ń bẹ, ó gbà. Nígbà Àbáṣà bẹ́bẹ̀, wọ́n yín Àbáṣà lẹ́rùn. Abdulsalam Abubakar ó dé bẹ̀. Nígbà tó ń kó ń bẹ, ó gbe fún Ọbásanjọ́. Ọbásanjọ́ gbe fún Yaradua. náà wọ́n yí òun náà lọ́rùn, ó tún kú. Wọ́n e fún Jonathan. Buhari iná ló tún gbà lọ́wọ́ Jonathan kó tó wá kan bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban. Ṣùgbọ́n ìbò gómìnà ó léwu púpọ̀ ìní pé àwa Yorùbá gbọ́dọ̀ la ojú wa dáadáa ọ̀rọ̀ rẹ̀ pé oríṣiríṣi ète ni àwọn ọ̀tá Yorùbá fẹ́ lò ṣùgbọ́n tí Ọlọ́run ò gbà fún wọn torí pé ilẹ̀ Yorùbá wọ́n ń ṣọ́ wa gidi gan wọ́n sì fẹ́ kílẹ̀ Yorùbá kó kó ṣubú ìlú kówókówó ni wọ́n lù fún wa nílẹ̀ Yorùbá ìlú kówókówó ni wọ́n lù fún wa nílẹ̀ Yorùbá léè tó pé. Ọlọ́run ò sì ní gbà fún wọn. Léyìí tó ṣe pé Ọlọ́run ò ní gbà fún wọn. Torí ìdí èyí, ìbò gómìnà ni wọ́n parọ́ mọ́ pé wàhálà pọ̀ kíní kan ṣe ní December thirty first, ọjọ́ kọkànlélọ́gbọ̀n, eh, oṣù kejìlá ọdún nineteen eighty three. Eh, nígbà tá a fi kí happy new year ní January first nineteen eighty four, Muhammadu Buhari ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe wá ọlọ́wà wá fẹ́ kí tẹ̀yìn tó tún rẹ̀ sùn buhari náà ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí tó ṣe pé a rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la rí tó lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló pamọ́ tí àwọn iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ààrẹ tí wọ́n tẹ̀ mọ́ lẹ̀ nínú ẹ̀ láti gbọ́ pé àwọn kan tiẹ̀ ti múra gan wọ́n fẹ́ dọ́gbọ́n gba ìjọba ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ látara yí pé ètí àwọn èèyàn pé bíbò sí ní wáyé ẹ rí i pé tẹ bá wò gbà tí pòfẹsọ Banji Akíntóyè náà ń sọ̀rọ̀ pé à wọn ò ní wọn tan aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọn ò ní ṣe kinní kan fún un wọn ò ní fún tíkẹ́ẹ̀tì pamari wọn ò ní ṣe gbàkan gbàdàn lárí iná ní pé Ọlọ́run wò ó ṣe ẹ̀dá wà fọmọ ádámà ká má sọ̀rọ̀ jẹun lọ ṣùgbọ́n inú kí ló dé tí wàá fi lọ bí ẹ jẹ́ kí wàá lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ tààràtààrà. mo gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọ́n láwọn kan bú bàbá wa ọ̀tún olúbàdàn tilẹ̀ ìbàdàn sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà. sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà náà ti ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ rí. àwọn lásìkò rẹ̀ ara adìẹ bà lókùn aró olókùn aró ládìẹ. gbogbo alamọ tó ṣẹlẹ̀ láàrin òun àti Adédìbú nìbàdàn. Thank you láàrin ọdún twenty o oh three sí twenty o oh seven ni ìtàn tí mò ń sọ yìí ò ní kò ní kò láàrin adédìbú àti rasheed ládọjà àti igbákejì gómìnà ìyọ̀n ọ̀túnba christopher aláwọ̀ akálà adédìbú ti lọ o aláwọ̀ akálà ti lọ o ṣèlè tó rasheed ládọjà bàbá kẹ́ ẹ pẹ́ o ní ń bẹ láyé o. gbogbo alamọ bàbá yìí ti ṣe gómìnà rí wọn gẹ́gẹ́ bí ìlànà béèyàn bá ti ń di àgbà oyè nílẹ̀ Ìbàdàn ó yẹ kó fún òṣèlú tẹ́ báwo láyé bàbá wa. Adédìbú ọ̀rọ̀ yìí fẹ́ dá wàhálà alẹ̀ nígbà bàbá ti di àgbà oyè tí wàá tún dá sí ọ̀rọ̀ òṣèlú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà oyè nílẹ̀ Ìbàdàn ńgbà náà àti àwọn tọ́rọ̀ kàn wọ́n fẹ́ fọ́n mú o débi pé ńgbà tí wọ́n sọ pé oyè báyìí bàbá ní ara oyè mi kọ́ oyè báyìí lóyè mi ẹgbà táwọn yẹn pè mí ńgbà náà kíní òde ẹ̀ tí mo ní bíbẹ̀ bàbá ṣe wí àlàfo ti ń bẹ kí wọ́n sún bàbá rà pé sósì Olúbàdàn kan fẹ́ sún bàbá sígbà náà. ẹ̀ta gbọ́ ambassador Taofeek Arapaja ló ṣe ètò ló kópa lórí ètò iléeṣẹ́ rédíò kan èló fi ìbínú sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ ó bínú tán ó sọ ọ̀rọ̀ sọ òkú ọ̀rọ̀ wọ́n bá bàbá wa ọ̀tún olúbàdàn ilẹ̀ ìbàdàn wí o. làwọn mọ́gàjí bá gbọ́ igun kan nínú mọ́gàjí tún ni kì í ṣe gbogbo mọ́gàjí o torí pé mọ́gàjí ilẹ̀ ìbàdàn wọ́n lé nígbà o. làwọn náà bá faraya àwọn mọ́gàjí yìí bá faraya yìí pé àwọn ò ní gbà o ọ̀dà o ìwọ ambassadọ taofeek arápájà o lọ tọrọ àforíjì o ti rí bàbá olùbàdàn fẹ o o ti rí gbogbo ìjòyè àgbàlẹ̀ ìbàdàn fẹ o ti rí gbogbo ilẹ̀ ìbàdàn fẹ o o rí wípé ọ̀rọ̀ tó sọ sí bàbá wa ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn sẹ́nitọ́ rasheed adéwọ̀lú ládọjà ó ti pọ̀ jù. lọ́ba di ọ̀rọ̀ bá di wípé a bá ń gbà bí ẹni gbàgbọ́ ọtí ìbàdàn bá di pé onígbó dágbó méjì akọ̀pẹ́ ẹ̀ka mákọ̀ ti bàdàn mọ́ onígbó dágbó méjì akọ̀pẹ́ ẹ̀jàyè mákọ̀ ti bàdàn mọ́ onígbó dágbó méjì. ṣé wọ́n fúláàgì wa ni àbójú òpó ni òótọ́? ẹ̀ ọ́ ámúsáàkì wà ní ojú òpó ẹ̀wà tó jẹ́ àwo ti MTN wò ààbọ̀ ọbẹ̀ ń jọkan lórílẹ̀‐èdè tiwa ètò jájà sórí MTN. ọ̀rọ̀ yìí yóò le èmi wípé olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí ọba ni ọba aládé ni o ìdí nìyí tó ṣe wípé gbogbo olóṣèlú ní ọlọ́lé olùbàdàn lọ gba ìwúre àwọn àgbà oyè ilẹ̀ ìbàdàn bàbá ni wọ́n jẹ́ fún ẹnikẹ́ni o àwọn olóyè àgbà ilẹ̀ ìbàdàn bàbá ni wọ́n jẹ́ fún ẹnikẹ́ni tá a bá wo bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí ń bẹ lórí àpèrè lónìí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní tààràtààrà ni bàbá o kí bàbá tó dolúbàdàn kì í sì ṣe pọ́lọ́ṣèlú kan lọ́sọ̀ di olúbàdàn o ìlànà ilẹ̀ ìbàdàn nu olóṣèlú ègbé èèyàn sórí ìtẹ́ júpítà kan ò lè yẹ ẹni tó bá kàn ní ọjẹ igun méjì ní jẹ olúbàdàn gbogbo èèyàn bá lọ bá bàbá wa bàbá wa àwọn ẹsẹ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú mọ́ lásìkò yìí wọ́n ti di ọba o bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ètò ń bí arápájà nínú tó fi sọ̀rọ̀ ní wípé kéèyàn má mà dáńgírèdì ẹgbẹ́ wa o bàbá ẹ sì wá ń sọ̀rọ̀ ẹ ń ṣe kí ni ẹ ń ṣègbè lẹ́yìn kí ni lẹ́yìn ọmọ òyì kan ṣé àgbàgbé pé ọmọ òyì mẹ́ta ńlọ́lá kàǹtì nílẹ̀ ìbàdàn àkọ́kọ́ náà ni gómìnà ti ń bẹ lórí àpèrè tó wù láti ṣe sáà kejì bọ́lọ̀ ń bá fẹ́ júpítà kan òkú lè yẹ. náà ni ẹnjìnìà olùṣèyí mákindé ọmọ oyè kejì òun náà ni sẹ́nitọ́ Teslim Fọlárìn bàbá tèmínú ẹ̀gbọ́n tèmínú lọ́jà gbòò. ẹlẹ́ẹ̀kẹta ni bírọ́dà mi o abdulwaheed adébáyọ̀ adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì ẹgbẹ́ tèmi nù àjọṣe kékeré lókè àdó olúyoro dàgbà ni àwọn mẹ́ta ìlọmọ oyè tá a ní o àwọn mẹ́ta ìlọmọ oyè tá a ní bàbá ọ̀tún olúbàdàn bá gbẹ́ nìkan lọ́wọ́ ni wọ́n bá sọ gbangba gbàngàn àgbà ní bá ṣàtìlẹ́yìn fún kan nínú wọn o. eléyìí ló wá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú. bọ́rọ̀ Ìbàdàn ọgbẹ́gbẹ́ Ìbàdàn lèmi tí mò ń sọ̀rọ̀ adé òpin tọ́lẹ̀ Ìbàdàn bí gbogbo òtẹ̀lú ọ̀bá wá yé mi bíi tìlú mi ni. ẹ̀yin mẹ́gàjì ẹ lọ jókòó ẹ jèbúrí àwọn olùgbé bẹ́ẹ̀. ìjẹ́lẹ̀kẹ́ kò ṣeé gbé lẹ́bàdàn. ìtí ọ̀mọ̀ tí ìpẹ́mọ̀ ni. bàbá mi àkànmọ́ adétúnjẹ́ ajé ògúngúnú sọ ilẹ̀ rẹ o ọmọ alùsẹ̀kẹ̀rẹ̀ málù ti sẹ́ òun ló fún mi lóyè ààrẹ òpìtàn ìlọsọlájà àbáàsì di ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ ìbàdàn àti ní gbogbo ilẹ̀ yorùbá àjòyè rí o ààrẹ lájà àbáàsì ni àkọ́kọ́ ààrẹ òpìtàn. sáà ìgbàgbé nígbà bàbá wa àtọmọ rẹ̀ tí wọ́n jọ ń mú kánlẹ̀ ìlú gómìnà wa àná sẹ́nitọ́ Isiaq Abíọ́lá Ajímọ̀bí àti bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn mọ́gàjí kóra wọn jọ mọ́gàjí bá dá méjì àwọn ọ̀kan authentic mọ́gàjí àwọn kìnnì kan mọ́gàjí ni wọ́n bá ń bìjà bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọ̀dà ò nígbà tá a yòòyè sílẹ̀ mẹ́ta gan ló sílẹ̀ papọ̀ lásìkò kan jẹjẹ mọ̀ pé gbogbo àwọn mọ́gàjí tó ń bí ìjọba bá wo olúbàdàn ilẹ̀ ìbàdàn wọn ò fún kankan nínú wọn lóyè o. ìlẹ̀gbẹ́ ọ̀rọ̀ ìbàdàn ìjà ìbàdàn ṣòro ó gbé bí ìlú bá yé ọ láyé tí ìbàdàn bá tí yé ọ ò tí ì dáyé o jẹ́ ká ṣọ́ra o obìnrin kọ́ máa wẹ̀yìn wò torí pé olóṣèlú sì ni bàbá wa sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà níwọ̀n ìgbà tẹ́ ti ń ṣe àtìlẹ́yìn fún ọmọ òye kan tí wọ́n sì jẹ́ olóyè àgbàlẹ̀ Ìbàdàn olóyè ìlú ni wọ́n o òkú tó bá sì wo olóṣèlú ló lè jù síra wọn tó dìbò tán tó bá tó bá dọjọ́ Sunday arápájọ́ tó lọ bá bàbá rẹ̀ bàbá mi mọ́ náà tán o ọwọ́ mi rè wájú ẹsẹ̀ mi lẹ́yìn o ẹ̀fọ́ríjì mi bàbá mi mọ̀ sọ̀rọ̀ mo mọ̀ pé mo sọ tó pọ̀ jù ọ̀rọ̀ òṣèlú ni. àbí gbogbo wo sí ń bẹ̀ nígbà tí gómìnà wa ti ń bẹ lórí àpèrè tó dùn lù ú. Teslim Fọlárìn lórí ọ̀rọ̀ eléwé ọmọ tó ti kú egbè. Bàbá náà rọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jáde nígbà tí Edmond Obilo tó gbé gómìnà wá tó kó gbogbo ẹ̀rí wá pé gómìnà tọrọ sórí sojú rẹ̀ ó ní rárá o sẹ́nétọ̀ ọ̀mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìwádìí bẹ́ẹ̀ ni bàbá wa ọmọlolú olúńlọ́yọ̀ náà sọ̀rọ̀ ìní pé ká ṣọ́ra ọ̀rọ̀ táwọn olóṣèlú bá ń sọ ìbò òṣèlú nù gómìnà wa Ṣèyí Mákindé ọmọ pé bọ́dà òun ó ní sẹ́nẹ́tọ̀ Teslim Fọlárìn Teslim Fọlárìn mọ̀ pé àbúrò òun ni gómìnà wa Ṣèyí Mákindé ẹ̀ tó bá já mọ́ lọ́wọ́ tí Ẹ̀jìnlẹ̀ Olúṣèyí Mákindé tó bá wọlé padà ẹ̀ bọ́dà rẹ̀ ọgbà fọ́lọ́ ni bí ẹ̀gbọ́n bá sì wọlé àbúrò ọgbà fọ́lọ́ ni wọ́n bá sì ṣègbè torí léńjọ léńjọ láàrin wọn Adébáyọ̀ Adélabú pẹ̀ngẹ̀lẹ̀ ìlọ́lọ́run bá ní kọjá mọ́ lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọba gbà fọlọ́ rí pé tó èlò ìtawà ń bára wa jà lé lórí ọmọ olówó alọ́jà gbà mọ́ wa lọ́wọ́ òun ní ọ̀rọ̀ òṣèlú ẹ ká ṣọ́ra o ẹ ká ṣọ́ra. ẹ ká ṣọ́ra torí pé àsìkò tá a wà nílẹ̀ Yorùbá ó gbẹ̀gẹ́ o oríṣiríṣi la ti ń gbọ́ o wọ́n lẹ̀ ti ń kẹ́rù ikú wọlé nílẹ̀ ìbàdàn wọ́n lẹ̀ ti ń kẹ́rù ikú wọlé gbogbo ẹ̀yọ́ olóṣèlú náà ní o ẹ kásákó ń lù fún yín ni bí o ẹ sọ̀bàdàn dé rú ni bí o ọba tó bá jẹ tí ìlú tòrò orúkọ rẹ̀ ò ní parẹ́ o èyí tó sì jẹ tí ìlú dàrú orúkọ rẹ̀ ò ní parẹ́ o bẹ́ẹ̀ bá láyé ẹ̀sìn kàbẹ́ bá rántí ikú gáẹ̀ sòótọ́ o lórí kíni lórí pa fẹ́ di gómìnà. àwọn aráàlú ẹ jẹ́ ká ṣọ́ra o ọba lọ ọlọ́lá tó bá jáde nítorí ìbò tí wọ́n bá pa ọ́ pàkópa òkú rèé ó tó jẹ̀yà nínú sàárẹ̀ o torí báwọn olóṣèlú ò tó bára wọn ṣe ọ̀dà ọ̀tá ló lè mọ̀ pé Adébáyọ̀ Aláwọ Akálà kó tó lọ lè ṣàtìlẹ́yìn ńlá fún APC pẹ̀lú gbogbo àtìlẹ́yìn rẹ̀ ńkọ́ nígbà náà ní Ṣèyí Mákindé ni màá gbé fún Ṣèyí mọ̀ wọlé o Ṣèyí tí ò sì kan rí lọ́mọ Ṣèyí àlàó akálà náà kọ́ lọ́sàn-án gbà náà yìí pé ó lóun pẹ̀kẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì pẹ̀gbẹ́ kíni pẹ̀kíní pẹ̀kẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbẹlu àtẹ́lu adébáyọ̀ pẹ̀kẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì olóko rẹ̀ àrẹ̀báyọ̀ àti báyọ̀ ni àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n mọ̀ jọ sùn pàǹpà àmọ́ pàǹpà wọn kọ́ hmm, òtún kankan. gbogbo agbára sitting governor sẹ́nẹ́tọ̀ Ìsàkí Abíọ́lá Ajímọ̀bí nígbà tọ́lọ́run kádàrá gbèsè yìí mákindé ní ògòrí àpèrè ńkọ́. ó ṣeré kò ṣeré òlọ́lọ́ ni yóò máa wà ń bẹ̀ ẹni irun kan ń bẹ lára tó ẹ bá nírun ọmọ oyè yóò kú joyè bó ni ní bọba lóòjò ìkódà kí wọn ti gbà fọ ọba kọ làwọn jáde láyé jókòó jẹ. ọ̀rọ̀ ẹ̀yìn èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹja ṣe jẹ́ o ẹja jáde wọ́ọ́rọ́wọ́ kádìgbò wọ́ọ́rọ́wọ́ o ẹ má dàlúrú o etí wa ti kú o gbogbo bẹ́ẹ̀ ṣe ń kó gbogbo ẹ̀ wọlé gbogbo ẹrú ń kú yín gbogbo orí tẹ́ ẹjọ́ ń lé gbogbo ẹ̀ là ń gbọ́ o ẹja ṣọ́ra o ẹni tẹ́ bá forí ẹ̀ fàgbọ́n kò ní dúró bá wọn jẹ́ o bẹ́ẹ̀ bá sì fìwà wọra yín tẹ́ bá fi da ìjọba òṣèlú tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ tó di wọ̀wùwọ̀wù tó di gbòòrò ètò ní parẹ́ lórí yín láéláé o. gbogbo wòlíì ìṣe lọ́la ó kálukú ó mọ ibi tára rẹ̀ kù sí. àbẹ́ ẹ̀gbọ́n tí mo wí ni àní gbogbo wòlíì ìṣe lọ́la ó kálukú ó mọ ibi tára rẹ̀ kù sí àwọn olóṣèlú wọ́n ti máa gbọ́ èsì ìbò àwọn kò ti máa dunnú díẹ̀díẹ̀díẹ̀ àwọn kan sì ti máa ṣe kí ni. Eh. ẹ sáré wá lọ ìlú èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ ọ̀gbọ́n ẹ ǹlẹ́ o ẹ o gbogbo ẹ̀yin èkó bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ ṣe kó wa sínú yílà yìí lo bẹ́ẹ̀ kó wa sínú ìpayín keke ẹ̀yin ti wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ ṣe lé jẹ́ ká sòkà lóṣù ká bẹ́ẹ̀ ti rí o bàbá kan lónìí mo wo ètò àwórì mi tó wà ní mọ́tò báyìí tó wọ aṣọ tí ń jó ẹ̀ sì dọwọ́ bojú o lẹ́yìn àwórì náà lẹ́talẹ̀ fáwọn Ìgbò tán abẹ́rẹ́sẹ̀ rò pa ìtàn tí ò rújú. Thank you inú mi dùn ayọ̀ mi kún gbogbo ọmọ yorùbá tí ń bẹ lẹ́kọ̀ọ́ wọn láwọn ti ṣetán àwọn gbé gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ àwọn ti rí i pàápàá àwọn ọ̀dọ́ wọn láwọn ó fìbò àwọn ṣe àtìlẹ́yìn fún yorùbá lọ́la o. èkó ọ̀gbọ́dọ̀ bọ́ o èkó ọ̀gbọ́dọ̀ bọ́ èkó ò sì ní bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò jáde tẹ́lẹ̀ wọn láwọn ó jáde dìbò lọ́la torí wípé tiwantiwa àjèjì kò gbọ́dọ̀ bónílẹ̀ dulẹ̀ àjèjì tó bá fẹ́ máa forí bẹ́ tó fẹ́ máa fapá bẹ́ ẹdúwì ọ̀nà ilé bàbá rẹ̀ fún owó kálukú nílùú rẹ̀ o wo ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí o ẹnìkan pè mí ó ní kí ni Sanwó-Olú ṣe <laughs> Yorùbá náà nu ọmọ ẹ̀sẹ̀ o wọ́n tà wọ́n tà. ọba rọ lítà méjì péré lára rẹ bá balẹ̀ lọ́ba lóòótọ́ ni mo ní ẹ̀ẹ́mí lè tẹ́lẹ̀ òkè òkè. ní gbogbo áfíríkà ọrọ̀ ajé èkó lásán ipò kanu lọ́wọ́ láfíríkà ó ju ti ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lọ láfíríkà ká tó wáá sọ pé nàìjíríà gangan àlékòó nìkan ọrọ̀ ajé èkó èkó ni òsì nílẹ̀ yìí ó torí torí torí tó ń tó lòye o àmọ́ àràfẹ́kù ń dá ọkọ̀jọ́ abáhùn. ẹ wá já sọ́ra o kò sí nǹkan míì táwọn yíbò fẹ́ ṣe ni pé kí wọ́n gba ìkó mọ́ wa lọ́wọ́ ọlọ́run ní fún wọn sí. ṣé ẹ gbàgbé lọ́jọ́sí yíbò lọ́wọ́ o tí wọ́n pa akíntọ́lá wa ò pírẹ́míà wa ò wọ́n pa sàdánà wọ́n pa bàléwà àti ibùdó tọ́jú ọmọ tiwọn nǹkan kò mú o orí ọ̀fẹ́ dòdò. ilé àwọn ọmọ haúsá bá yarí pé àwọn ò ní gbà àgbo ìró oṣù ọ̀ jáde láyé adékúnlé fájuyì ọmọ wọn nílé èkìtì ló bá ní ọmọ sí yorùbá mọ̀mọ́ yorùbá mọ̀ ti ń gbéra wọn mọ́ra ti pẹ́ ogógó lẹ́ẹ̀ni pábí èmi ni gómìnà èmi ló wá bá o èmi ló wá bá o ni ayájọ púpọ̀ ńgbà náà nù ọkàn pa ọkàn gbé sí láìpẹ́ ara ìdànù lásẹ̀ lẹ́ẹ̀tọ́ pa bàbá tiẹ̀ bàbá lè mí lọ́wọ́ ẹgbẹ́ èmi lọ́wọ́ ẹgbẹ́ òní orí ẹ burú kọ́ pa bàbá tiẹ̀ inú àjápọ̀ orí ẹ ò pé ọmọ àlẹ́ nú ẹ̀yìn ó lè náà lọ́rùn ẹ̀yìn lọ́rùn ẹ̀yìn wọ́n pọ̀ ọmọ wa o lọ́rọ̀ tí ọ̀kàn wá lọ́wọ́ tí ọ̀kàn wá lẹ́sẹ̀ àwọn yíbo bá yarí pé bó ti pè yàn àwọn àwọn gbẹ̀sọ́ o àwọn ọba nàìjíríà ṣe mọ́ wọn bá fi rú èyí lọ àwọn ajẹgbà ìgbà tẹ̀yìn pa wá lọ́mọ tẹ pa wọn lọ́mọ ilẹ̀ haúsá tẹ sì fi síìkì ti yín lẹ̀ ókè ókè lásìkò tá ń sọ yìí ibo àtàwùsá wọn ti rán Awólọ́wọ̀ lẹ́wọ̀n o ibo bá yarí àwọn jagun ẹ má jagun torí wípé Yakubu Gowon kò ti fi Awólọ́wọ̀ ọlẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ ogun o àtàkì ibo kan gbalẹ̀ haúsá tẹ́jọ́ para wọn lọ ọkọ̀ọ̀kan forí ọgbà dẹ́ta yorùbá ń bira wọn léèrè pé ṣéjà ìwà kan wá bí ọmọ yorùbá àti sọ̀rọ̀ yìí sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n dé ẹ̀dọ́ o yóò ń balẹ̀ ilẹ̀ yorùbá wọ́n gbà àwọn kan ní ilẹ̀ yorùbá ní ilẹ̀ yorùbá kọ́ ọba bíi nílé kìíní kan wọ́n kàn ń lọ ni wọ́n kàn dọ́rẹ̀ ni lọ́ba lè kú ìjọ rẹ̀ yorùbá ní ẹdún omi tẹ́ ẹ dé yorùbá lọ pàdé wọn ọ̀ọ́rọ́ ibẹ̀ ní yíbo bá ti bẹ̀rẹ̀ sí ní flọ́ọ̀sì wọn nílé wọn padà wá sẹ́yìn tirẹ̀. Yorùbá lé wọn. Gbogbo omi tí wọ́n ti gba Yorùbá gbà. Yorùbá lé wọn papẹ́ àṣẹ̀yìn. Àwa kọ́ la ṣẹ̀yìn ẹ̀yà àti Fúlàní Haúsá lè jọ ń jà kí lè kó tẹ̀ ń bọ̀. Tẹ́ ẹ ti gba ẹgbẹ́ tẹ́tà tẹ́ ẹ ti gba Ẹdó ẹ tó wá fẹ́ gba Oǹdó. Ìyá bá dẹ̀ ti gba Oǹdó tán, ó ṣeé ṣe kí wọ́n gba Ọ̀ṣun. Ọ̀yọ́ nígbà náà wọ́n ti gbalẹ̀ wọ Ọ̀yọ́ àbí kí wọ́n gbalẹ̀ wọ ìpínlẹ̀ Ògùn kí wọ́n tó wá wọ Èkó Yorùbá fi jáde Yorùbá fi bínú tán gbà náà pẹ̀lú káwọn wèrè lẹ́kọ̀ọ́. láti ìgbà náà ojú wọn sì wà lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ táwọn ọba lè fi kùmọ̀ báyìí jà àwọn òfin ọpọlọ bá yín jà àkọ́kọ́ tí wọ́n ń ṣe wọ́n kọ́kọ́ ń káwọn ọmọ wọn wá àwọn ọmọ wọn aláṣẹ́wó nínú yorùbá náà bá máa dùn ọmọ ń gúdù gan gbogbo fásitì wa tẹ́ káwọn ọmọ wọ́ wọlé àwọn gẹ́fẹ̀ẹ́dì ilẹ̀ ìran lọ fásitì ẹ ti ṣe ẹ ti mo ti jẹ sọ̀rọ̀ torí ọ̀rọ̀ ọ̀la ẹ ṣáàjà dìbò tẹ̀mọ́ ń bọ̀ wá báyìí ní etí ìfojú yín rí èyí ọ̀pẹ tí ìyá dìbò tán gbogbo iléèwé gbogbo àwọn olùkọ́ ní ibo bá ṣe kọmíṣánná ní ẹ bá wọlé sí wa lára gbogbo ọjà gbogbo iléeṣẹ́ ní ibo bá gba gbogbo ilẹ̀ tán o gbogbo àwọn bàbá wa tẹ́ ń ṣe fíìmù tó yẹ kí wọ́n jèrè ibo bá jẹ́ wọ́n ṣòwò ibo jẹ́ wọ́n rèrè jẹ́ tí yorùbá bá ti ṣe fíìmù ibo ni ó ṣe párẹ́sì rẹ̀ àmọ́ tí ibo bá ṣe fíìmù wọn kò sẹ́tẹ́ bí dáa kó ṣe párẹ́sì tiwọn. nílẹ̀ yorùbá náà nu gbogbo wọn ọ̀daràn tó wá wọlé yorùbá pátá wọn bá kò dé ẹ balẹ̀ jẹ́ làwọn ọ̀dọ́ wa ẹ bá ń tẹ̀lé wọn tí ibo bá ti ráwọn kan àwọn amúnúdùn wọn wọ́n bá wọ́n bá fún ní pákéjì wọ́n ó dowó bò wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ promote àwọn yorùbá ọmọ sí rádaràdaràdaràdà ní wọ́n bá gba gbogbo orí ìtàkùn gbogbo móhùnmáwòrán rédíò mídíà wọ́n bá gbà mọ́ wa lọ́wọ́ àbẹ́ẹ̀ rí kí lorúkọ ẹ̀ rice tv oúnjẹ epo wa oúnjẹ àtàwọn àmọ́tẹ̀ òjẹ́jọ́ mí lójú sí lára wọn náà wọ́n tako ìbò abíọ́lá lọ́jọ́ sí kò ní rí kankan gbé nípa ilẹ̀ yorùbá àtọmọ yorùbá àfi aburú ilẹ̀ yorùbá ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ wọ́n búra tán táàsì láàbí payín táàsì táàsì láàbí payín. àjèjì bá ń lẹ́tọ̀ọ́ kan náà o tó bá ti di pé àbá ń sọ ọmọ ẹgbẹ́ mẹ́sọ̀rọ̀ tribalism ẹlẹ́yàmẹ̀yà ní ẹ̀yà wèrè ẹ lọ sílẹ̀ yíbo ọmọ Enugu ò lè ṣe kánsílọ̀ ní kí lorúkọ Anambra kátó wá sọ ẹ̀bọ̀yìn àbí Imo kódà tẹ délùú òyìnbó kò síbi tí ò sí o ibi kan bẹ ní Canada àwọn France dìbì kan mú àwọn Gẹ̀ẹ́sì dìbì kan mú ibi nínú orílẹ̀-èdè kan náà lu France làwọn èèyàn máa sọ àwọn kan máa sọ Gẹ̀ẹ́sì tó bá lọ bẹ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ náà bá ti gbọ́ france ò lè ṣiṣẹ́ o bá sì lọ bí táwọn gẹ̀ẹ́sì wà tó bá ti gbọ́ gẹ̀ẹ́sì wọn ò lè ṣiṣẹ́ lórílẹ̀‐èdè kan níbi tó bá wa táwọn ọba tí wọ́n bá sọ̀rọ̀ pítípítí ní ọmọ ẹ̀sọ́ ọmọ ẹ̀sọ́ orí nǹkan orí nǹkan alákadá ọba tí ọba tí ìran rẹ̀ ò ṣèbó rí orí ọ̀gbọ́gbọ́ sí èbó nù ran wọn ká ṣọ́ra o ẹ jẹ́ ká lajú wálẹ̀ ẹ jẹ́ ká lákàtà lọ́nà o ká tó wá fàbọ̀ sájẹ́ o ẹ jẹ́ àtúnyáyá ká dìbò ẹ dìbò fúnlẹ̀ Yorùbá ẹ dìbò fọ́jọ́ ọ̀la Yorùbá ẹ jẹ́ àfìbò sọ̀rọ̀ ẹ jẹ́ àfìbò wa já láyà ìbò wa já láyà ìbò wa sẹ̀rù bà wọ́n ìbò wa já láyà ìbò wa ṣẹ̀rù bà wọ́n. ẹ já jáde ká dìbò lọ́la èkó ò ní kó wa gbogbo òkó wa rí lẹ́kọ̀ọ́ tàbá parí ìbò mo ti sókù sọ́wọ́ ẹ̀yọ́ mi ò ìtàn látẹ̀ gbọ́rí gbogbo ìtàn bá a ṣe pilẹ̀ èkó ìbẹ̀rẹ̀ pátá yẹ́yẹ́ gbogbo ẹ̀ bá tégbòtégbò àti Lagos Island ni o àti mainland ni o àti kinní kan ni o gbogbo ẹ̀ pátápátá àti ilẹ̀ Àwórì ni o gbogbo ẹ̀ ní ìwú. Àti ilẹ̀ àwọn Ìjẹ̀bú ní o gbogbo ẹ̀ ní ìwú gbogbo erédò pátá tó fi lọ dé òkè ẹ̀rì níjẹ̀bú òde ẹ̀ tí ìgbọ́n kankan èmi àjẹnú àfitàn sọ̀rọ̀ lè. abẹ́ ẹ̀ mọ nǹkan kan ní abẹ́ rò pé bílẹ̀ Yorùbá ṣe wà ní lọ́wọ́ elédò ló kí ẹ̀rí ah, ah, ààrẹ gbìtàn ọwọ́ awo erékùsù erédò padà ibo ló lọ gbogbo ọ̀nà tá ń gbà lọ Egypt tá ń gbà lọ Europe tá ń gbà lọ South America tá ń gbà lọ India ọmọ ah, ṣe o Lájì Àbáàsì àwọn èèyàn yóò sí láyé ńgbà yẹn kò lè mọ bí mọ bí màá ṣe júwe ẹ̀ fún wọn ẹ fọkàn balẹ̀ àwọn kan ti dìde báwọn ó ṣàtìlẹ́yìn tí dọkumẹ́ntìrì bá dé gbogbo ẹ̀ láàmú fi hàn wá. ìta gbogbo èkó ìtàn èkó ìtàn àná ni ìtàn tó sojú mi ni ìtàn èkó ìtàn tó sojú mi ìtàn àná àná àná ìtàn tí ò tí ì pẹ́ ní gbogbo ọ̀rọ̀ èkó èyí tí ò sojú mi ṣe tí mi ètò èkó ò pẹ́ o bìíní ló ní èkó níbo ni bìíní ti lè kó kò tiẹ̀ papọ̀ mọ́ra wọn níbo ni bìíní ti lè kó mo ti sọ fún wa nígbà mo ṣe ìfáàrà lásán tí mo kàn rọra gé pépèpé níbo ni Bìíní ti lè kú. abẹ́rẹ́ mọ̀ pé àwọn ìgbẹ́jọ́ kan ti wáyé rí láyé àwọn òyìnbó tá a bá lọ gbé látọdún eighteen sixty eighteen sọ pé nineteen o eighteen sixty àtàwọn awuyewuye ẹ lọ wọ́n kọ gbogbo àwọn tó ń jọba ní Èkó pátá ẹ bá sọ ní kórúkọ wọn ti gbàjọ orúkọ àwọn ará Bìíní o. Thank you ìmọ̀ bóyá àwọn Benin ní jẹ́ kọ̀sọ́kọ́ o àbí ògbà àmọ̀túnmọ̀ kọ̀sọ́kọ́ ẹ̀rọ tó kọ àdínkù ní kọ̀sọ́kọ́ àdèlé opelos kó kọ gbà wọ́n bẹ èkó ẹ má ti jẹ fò ẹ̀dá gbogbo lẹ̀ wa àwọn àwórí àwọn ègbò àwọn tán lè kónú ìjẹ̀bú ní bẹ̀ ẹ̀dá gbogbo lẹ̀ wa ilẹ̀ aláàfin ọ̀yọ́ yìí ẹlẹ́ olúfẹ̀ ìdáàbòbò ilẹ̀ wa láàárọ̀ ọ̀yọ́ empire ilé èkó wà kò sáà lọ ń bẹ̀ empire aláàfin ọ̀yọ́ ló ní èkó nígbà tí ò rújú tó fi dé gbogbo oyè wa àti bí bọ́mí ń ṣe sọ̀pàdé ń sọ gbogbo àwọn omi tó sàn lọ sí ìpínlẹ̀ èkó àti ààlà ẹnì kọ̀ọ̀kan bìíní kọ̀ bí bọ́lọ́ní. nígbà míì ní ti sọ báwọn làwọn bí Odùduwà èwo lẹ̀ ní máa sọ rádẹ́rẹ̀dẹ́ nípa Èkó bì ní ọjọ́ wo ìdí tó ṣe pé tí wọ́n bá jọba bì ní ilẹ̀ àkún tí wọ́n fi sí ọba wọn lọ́rùn tí wọ́n fi sọba lọ́rùn pé ṣé wọ́n lọ́jọba wọ́n ràn yàn lọ lé Ifẹ̀ tí wọ́n bá sì ti gbà á tó bá dé ẹni tí ní ewé àṣẹ̀mọ́lù ó ti ní immunity tó bá fi lè lọ sílé Ifẹ̀ tó lọ gba ìlẹ̀kẹ̀ tó sì mú dé tó bá sì jẹjẹ fi sí lọ́rùn gbogbo ẹ̀ṣẹ̀ tó bá dá pátá níbì ní wọ́n gbọ́dọ̀ fi bí o bẹ́ẹ̀ yọ́ọ́ bá jọba níbì ní yọ́ọ́ lọ ilé Ifẹ̀ yọ́ọ́ lọ gbàlẹ̀kẹ̀ kó tó jọba ní ilé Ifẹ̀ ọ̀dà o kí ló dé tó ṣe pé bí lọ́gbà lẹ̀kẹ̀ nílé Ifẹ̀ o. bí ọba bíi ní bá sì kú orí rẹ̀ nínú gbá ẹ̀gbẹ́ orí ẹ̀ sínú gbá ẹ̀gbẹ́ lọ ní Ifẹ̀ orí adé ọ̀gbọ́dẹ Ọ̀ṣun tá a ti gbé dé o ọ̀rọ̀ ọba àdó ibi tá à ń sọ orí àwọn ọba fẹ̀ sí orí àwọn ọba bìíní sínú. yàtọ̀ síyàn gbogbo àwọn òpìtàn àgbà òpìtàn níbí yìí ni wọ́n gbà pé ilé Ifẹ̀ lórí ìran àwọn wọ́n gbà pé Ifẹ̀ ní baba àwọn òyìnbó Pọ́túgà tẹ́ ti wá ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún mẹ́jọ ọgọ́rùn-ún ọdún méje ọgọ́rùn-ún ọdún mẹ́fà sẹ́yìn gbogbo wọn náà pẹ̀lú tí wọ́n rí àti àkọọ́lẹ̀ táwọn ìbò Portugal kọ wọ́n gbà yí pé Ilé Ifẹ̀ olórírù Bìíní. ọ̀dà tẹ́ ẹ̀ bá gbọ́ mi yé. kò sí àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn tó ṣe pé onímọ̀ ìjìnlẹ̀ àwọn scientists àwọn professor àwọn sáwọn geologist bọ́lá máa ń pè é àwọn tí wọ́n wà kan nínú rẹ̀ gbogbo wọn gbà yí pé Ilé Ifẹ̀ lórírun bíi ní. Mẹ́gbà táwa lájókòó tẹtẹrẹ tá a kẹ̀ sórí dúédúé tá a lè gbé tiwa lárugẹ ní bá fọ́nwó àwọn Yíbò wa lọ kó sí wọn láàrin ó yẹ máa pa àlọ́ fún wọn ẹ máa pa àlọ́ àbí nígbà tí wọ́n jọba ní delta gbogbo wa la mọ̀ nígbà tí bàbá mi lọ àwọn ará delta gbà pé ilé Ifẹ̀ lórí ìrùn àwọn o. ààrẹ lẹ́jà báàsì lèmi o ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ó buriburi dáná tàn sí jù dáná tàn sí gbó èmi a máa sọ pé ìtàn já àfìtàn só ìtàn wo ojú rí lọ gbé fún. ẹ jẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbé fún ọyẹ yìí ni ẹ máa gbé fún. Ah, bonito aṣíwájú bí ọdún bẹ́ẹ̀ ni ọmọ yìí pé àwọn òyìnbó máa ń pe àwọn kan ní wísáàdì àwa tí wọ́n ń sọ nìyí tó fi pé nínú ìmọ̀ ni làwa ti ya oṣó tiwa nínú ìmọ̀ làwa ti ya oṣó tálọ́mìn bá ya oṣó nínú owó wa ló ṣoṣó lẹ̀ oṣó ni èmi náà kọ́ ọlọ́run ọba ni àlẹ́ mi gangan ni ìtàn gbé fún. nígbà téèyàn wàá máa bí mi nítàn tí ọ̀pẹ́ èèyàn wàá máa máa gbà lọ wípé bí ìnílò ní èkó ta lọ wọn lọba ni ọba bo wọn lọba lẹkọọ wọn ta ni wọn lẹlẹkọọ ni ọ mo ní bàbá wa lọ bàbá wa bẹ́ẹ̀ lè yá máa jọba kọ́ máa mọ̀ tán ìwọ̀nba tẹ́ ọ̀rọ̀ mọ̀lẹ́bí láàrin èèyàn tó fa àríyànjiyàn ilé yẹn a máa sọ. ọlẹ́bí ní jìnnà sí Lagos Island. àbí ilẹ̀ yorùbá ìkan ni wá a sì mọ àlá wa àwọn ọmọ wa tí wọ́n ti lọ́mọ wa náà ni wọ́n níbí ní ìníjẹ́ bá ń rí wa fi nílé Ifẹ̀ tá a fi lè sọ̀rọ̀ ọmọ wa náà ní ẹ àbí nígbà ọmọ ẹni bá ń rí ní fi kí la fẹ́ wí. ṣáájú kọ́ra mi yóò tó lọ síbí ní ìlú yóò jẹ́ Bìíní. Ìgòdò ni là ń pè ìlú yìí ìlú kan tó ń bẹ tó tún jẹ́ Ògòdò ìgòdò là ń pèlú yìí a sì tún máa ń pè ní ìgòdò mí gòdò. àwọn ọba tá à ń jẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ tá à ń fẹ́ tó bá jẹ́ olórí wọn a máa ń pè ní ògìso. aláàfin là ń pè ọba ọ̀yọ́ àwùjalẹ̀ là ń pè ti ìjẹ̀bú aláké làwọn ti ìgbẹ́yìn o ṣe gbogbo ẹ̀gbá o mẹ́ta lẹ̀gbá o osílẹ̀ ń bẹ o àgùrà ń bẹ o. ọwọ́ òbòkọ àdìmúlà là ń pè tilẹ̀ ìjẹ̀ṣà. ọwọ́ òòyè là ń pè ti ìmẹ̀sí. òòrè mọ́ba là ń pè ti ọ̀tún èkìtì. ọ̀ràngún là ń pè tilẹ̀ gbómìnà thank you ó lọ lọ lọ lọ bá àwọn tó fi dọ́dọ̀ bàbá mi ọlọ́wọ́ àrèrè ẹ̀rí déjì àkúrẹ́ ẹ̀rí àkúrẹ́ tẹ̀ ń wò ara àwọn èkìtì ni o ara àwọn pẹ̀lúpẹ̀lú èkìtì ni àkúrẹ́ tẹ̀ ń wò ara ilẹ̀ èkìtì ni ọ̀rọ̀ bùbí ilẹ̀ yìí o torí pé gbogbo ilẹ̀ èkìtì tẹ̀ ń wò bìíní ti gbà wọ́n rí kí aláàfin ọ̀yọ́ tó gbà wọ́n padà kí bàdàn nígbà tó di pé lọ́rin náà tó gbà á kí ìbàdàn tó tó wáá gbà ìbàdàn lọ gbà kẹ́yìn kó tó di páwọn òyìnbó dé gbé e fún un. ilẹ̀ ìgòdò mí ìgòdò wọ́n mà ti jẹ ọba mẹ́tàdínlógójì thirty seven ṣáájú kí ọ̀rọ̀ míyàn ó tó lọ. ṣe wàá mọ̀ pé bílẹ̀ ìgòdò mí ìgòdò ti pẹ́ tó jẹ́ ti jọba thirty seven ọjọ́ orí rẹ̀ bá kéré báyìí lára ilẹ̀ èkìtì ọjọ́ orí rẹ̀ kéré bí tí báyìí lílẹ̀ wọn lára ilẹ̀ èkìtì ká tó wá sọ ọ̀wọ̀ ká tó wá sọ ọ̀wọ̀ orílẹ̀ gbòdò mi èkìtì ìfẹ́ àkọ́kọ́ gangan èyí tí ò rújú táwa oníwádìí ìjìnlẹ̀ àti àwọn olùtọpinpin ìfẹ́ àkọ́kọ́ gangan àárín àwọn ilẹ̀ èkìtì gangan ló wà ìfẹ́ tá a wà lónìí tí ń jẹ́ olúùlú wa òǹkọ́là kọ́kọ́ o òǹkọ́là kọ́kọ́ mo ti sọ fún wa rí ìlú kan bẹ́ẹ̀ mo mójú mi débẹ̀ mo mẹ́sẹ̀ mi débẹ̀ ni à ń pè ní ọ̀bàlé ọ̀bàlé ní ìpínlẹ̀ Ondo ó wà ní Àkúrẹ́ ìjọba àríwá Àkúrẹ́ Àkúrẹ́ nọ́ọ̀tì ló wà ní ọ̀bàlé wà bí ìlú ìṣègéré tó tẹrù bẹ́ẹ̀ pẹ̀lú ṣe kéré tó nínú ìtàn ń fọwọ́ ilé Ifẹ̀ lórí ni pé ìlẹ́ ọmọ mi o ọmọ mi ìlẹ́ o bẹ́ẹ̀ ló ṣe rí ó ti wà ṣáájú ilé Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tẹ́ bá lọ wo ta nínú ta ni Yorùbá mo ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ó wà lórí YouTube ta ni Yorùbá mo ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ níbẹ̀ àpọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìwádìí míì tó ti wá kún àti àwọn ẹ̀rí míì pẹ̀lú ògbọ́n lọ́ngbà tá a bá bẹ̀rẹ̀ full documentary àti nígbà tí studio wa bá parí ta ní mọ́nítọ̀ ńlá tá lè máa fi gbogbo ẹ̀ hàn wá torí studio tá a wà yẹn studio tó tóbi gidi gan ni ẹ rí i pé a ti pàjùbà rẹ̀ lẹ̀ tipẹ́ tó ṣe pé mọ́nítọ̀ ńlá tó lè gbà kódà bá bá gbé eighty two inch la fẹ́ gbé síbi tó bá wẹ̀ yóò lè máa rí gbogbo tá a bá ṣe ń bẹ̀ wò dáadáa tó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan láti fẹ́ sí síbẹ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́run àsìkò ti tó ká túbọ̀ ká sọ lójú aráyé sí i. èmi èyí pààlọ́ ohun èsì sọ̀rọ̀ fẹ́nu ìtàn àti iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni ohun tó kún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. ilé mi ń sọ fún ayé pé tá a bá mọ ìtàn ká béèrè nígbà táwọn èèyàn sọ ó dùdú ẹ tẹ̀wọ̀n rọ̀ lọ́ba ń tẹ̀wọ̀n rọ̀ wá ó dúdú ẹ rọ̀ wá irọ́ ẹ̀wọ̀n kọ́ lọ́tẹ̀ràn wá pléènì ló gbé wáyé wọn olùdó ọ̀tẹ̀ wọn rọ̀ wọ́n gbódùdó alẹ́ Ifẹ̀ ni a ti jọba ninety seven nílé Ifẹ̀ ṣáájú gbódùdó àwọn tó jẹ kìí ṣe àlọ́ o kìí ṣe àbódùdó àlọ́ bọ́ba mákin àbódùdó àlọ́ bí ọba lùfọ̀n rọ o àwa náà sọ gbódùdó àwọn ló bí wọn. Oore má ba Ọ̀tún Èkìtì àbódùdó àló bí wọ́n bá lódùdó àló bá lára àwa lára ní I reject this in Jesus name. <laughs> Odùduwà kọ́ ló bá wa o ajẹ́rò wọn lọ́dùnúwà bàbá rí I reject it in Jesus name làwọn náà wí Odùduwà kọ́ ọlọ́wọ́ àrèrè bóun ti yín sí jẹ́ sódùduwà bàbá yín Odùduwà kọ́ o torí pọ́pọ̀lọpọ̀ wa ọ̀mọ̀tàn làṣẹ ń rò gbódùduwà ló bí wa Odùduwà ọmọ ọjọ́ wo ọmọ ọjọ́ wo lòdùduwà ṣé ẹ ti gbàgbé gbọ́ Bàtálá ìran Bàtálá ń bẹ nílé Ifẹ̀ ṣé ẹ ti gbàgbé wípé ìran Ọ̀rànfẹ̀ ń bẹ nílé Ifẹ̀ onílé iná ṣe ti gbàgbé ìjọ tọ́lọ̀ ń bá ní kásìkò tó wá wá ní ìwà fọ́ ìṣèjọba Ilé-Ifẹ̀ àti àwọn ìṣèjọba mẹ́tàlá tàbí ìṣèjọba mẹ́rìndínlógún ṣùgbọ́n tí wọ́n ń bẹ lábẹ́ ìṣèjọba márùn-ún kan o o o tá a ṣe fẹ́ gómìn ọlọ́run ọba o ìfìtẹ́lẹ̀ sáyé lọ fún yẹn fọkànbalẹ̀ ìfìtẹ́lẹ̀ fáyé lọ ní gbàjùbà fáwọn ọmọ tí ń bọ̀ lọ́la tọrọ owó bà lè yé wọn. àbọ̀ òrò pé bí Ilé-Ifẹ̀ ṣe rí ní ìsinmi Ilé-Ifẹ̀ rí ní jọ́hún ọjà títẹ̀ ìbẹ̀rẹ̀ kó lẹ́mọ̀ ni kò sígbà tí èèwáyé irú ta fẹ́ ṣe ta fẹ́ fi kẹ́kẹ́ kọ́ bọ́ ọmọ wa lọ́wọ́ yìí ọmọ ti bẹ̀rẹ̀ sí pẹ́ láàrin àwọn bàbá wa o. àbá mọ̀ yí pé nígbà tí Roman Empire ní lágbára lágbára dé tí Rome dá lágbára Roman Empire àwọn bàbá wa ní ta ló ní wèrè ẹ káwọn ọmọ ogun yẹn lọ fi ran àwọn ìyá àwọn èèyàn wa lọ́wọ́ ní ilẹ̀ íjíbítì nílẹ̀ libya ńgbà náà àbọ̀ ọmọ pa ìjà nínú ogun. ilẹ̀ yorùbá ti wà tipẹ́ a ní tẹgbẹ̀rún ọdún mọ́kànlá lọ́wọ́ kìí ṣe àlọ́ o àwọn tí wọ́n ń wúlẹ̀ tẹ́ àkànnílẹ̀ fẹ̀ẹ́ òkè wọn sì ń wà o òkè wọn ń wà o wèé tí ì lọ wèé lọ àwọn odò kan ń bẹ ní ilé tó ṣe rí pé tí wọ́n bá di tí wọ́n bá wà dáadáa wọ́n ra àwọn nǹkan gbé jáde tí ó ṣe gbogbo ayé ní ààrẹ ààrẹ òpètà ṣe ń gbé mi ṣe ń gbé mi èyí irinṣẹ́ tí wọ́n bẹ̀ ni pé níbo ló ti mọ̀ níbo ló ti rí irinṣẹ́ kí ló fi wọnú omi àmọ́ tó bá yá tí wọ́n bá rí i bí bá ń bẹ láyé wàá pé mò ń rí ìtèmi tí bá ń bẹ láyé ńgbà náà máa pé mo wí tí bá sì gbẹ̀yìn ìdàdánwò ni ara ah, àrí òpin tá máa sọ àti gbogbo òkè làwọn èèyàn ń rí àwọn ibi tó parẹ́ agbága làwọn èèyàn wá ń wo àwọn ibi tó yẹ kẹ́ ẹ lọ tẹ́ ẹ ti lọ wó àwọn nǹkan ẹ̀sẹ̀ ń báyé wá ọjà ilé ilé kan sí ọmọ yọ ọgbọ ibì kan bẹ ní Ìjẹ̀bú mo ti mẹ́nu lọ tàbá ti dé Ìjẹ̀bú tàbá ṣe pé láti Ìjẹ̀bú ló ti fẹ́ máa gbà lọ sí Ìbàdàn tó bá ti kúrò nínú ìgboro Ìjẹ̀bú sọ pé ò ń lọ sí òkè ẹ̀rí. ilé tó ṣẹ̀ǹbáyé lòkè ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn ló ti lọ lórí rẹ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń lù ìga àwọn ẹgbẹ́ òtún mọ̀tàmá nígbà ọ̀pọ̀lọpọ̀ sípò padà ìtàn ti lọ ìtàn parẹ́ ìtàn dé àmọ́ òbùrìbùrì dáná ọ̀tàn sí ìdáná ìtàsíjó ìtọ́jà àfìtàsódé àfìtàgbẹ́tàró. sẹ́rí òkè ẹ̀rí tó bá ń bọ̀ láti ìbàdàn kó tó wọ ìjẹ̀bú ló ti kan òkè ẹ̀rí lápá àlàáfíà. ọwọ́ adókè ẹ̀rí. sọ́kọ́ ń bèrè ibi tá ń pè ní ṣùgbó erédò ṣùgbó erédò sọ́wárí ṣùgbó erédò erédò yìí erédò yìí tó wá ń bẹ o tó lọ wọ ìpẹ̀kun omi <laughs> lájọ àbáàsì ó làlá. erédò tẹ̀pẹ́lọ̀ ni mò ń sọ o ó làlá ó làlá ọ̀rọ̀ ká sì dìbò yìí ká sọ̀rọ̀ ẹ̀bù ká sì ṣe sùúrù lọ́la ká tún yára jáde mo fẹ́ sọ àmọ́ nígbà tí tọ̀ wá já sùn kọ́. ṣùgbọ́n erédò yìí ibẹ̀ ni sàárè kan bẹ tá a pè ní ibojì nǹkan bí ẹsẹ̀ bàtà méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún ló fi kù mo ti fi hàn wá rí o mo ti fi hàn wá rí o mo ti fi hàn wá rí o. ìjọba wa débẹ̀ nǹkan àmì táìrì ni wípé kókó kankan èé lórí rẹ̀ bẹ́ẹ̀ yẹn nìkan kèé sì í gbà àwọn èèpẹ̀ funfun ní máa ń tú jáde tó bá tún wá di sáà kan àwọn èèpẹ̀ funfun kan tó wá ń bẹ tó máa ń yàtọ̀ tó bá tú jáde ẹni tọ́lọ́ ń bá ní kó ṣe kòǹgẹ́ àsìkò ìgbà náà òkú oríire ooo. ṣùgbọ́n rédíò ní lókè ẹ̀rìn nílẹ̀ ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn máìlì obìnrin èdè bẹ́ẹ̀ o èyí dẹ́jà rẹ̀ ooo obìnrin yìí débẹ̀ ẹ̀wọ̀n ìdẹ́jà rẹ̀ mọ́lọ waṣọ mọ́lọ dírẹ́sì bí ọkùnrin o kọ́ wá sí ìmúra ọkùnrin kó ló lọ ọbẹ̀ orú àgbẹ̀ kékeré kú. àkùkọ ọkọ lẹ́yìn ọmọ obìnrin ni o ṣùgbọ́n ọkùnrin la débẹ̀ mo ti fàwòrán ẹ̀wọ̀n àtẹ́bà fi fídíò ẹ̀hán kò sí tí ó ṣẹlẹ̀ àmọ́ má dé o. ó dá kí ló wá fà á. ìta àgbọ̀ ni pé ìyá wa ni wọ́n kú sí ibẹ̀ ibi tó bèrè èdè ìyá wa ni wọ́n ṣe ibẹ̀ ìwọ̀n ọ̀dàlẹ̀ tí wọ́n ṣe náà ní o. ṣùgbọ́n erédò yìí ni àwọn àgbààgbà yìí pé wọ́n máa ń pè ní Queen Seba àwọn apá kan gbà pé ìyàwó ànábì sùlẹ́mọ̀ tí wọ́n ń pè ní balikis alága ni wọ́n sin síbẹ̀. Ok, síbẹ̀ rẹ̀ bóò ni àwọn èèyàn wá ṣe mọ̀ yìí pé ìyàwó ànábì sùlẹ́mọ̀ balikis alága ni wọ́n sin síbẹ̀ tí wọn ò dárúkọ ẹlòmíì tí wọn ò dákọ ànábì míì tí wọn ò sọ pálíjànú kan ni kí ló sọ pé balikisu ni wọ́n sin sí. Si èpè ẹ̀rìn. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pọ̀ ọ̀tọ̀ pọ̀ àti ìwádìí ìjìnlẹ̀ tí mo ṣe ó jẹ́ mọ̀ yí pé àwọn ará òkè ẹ̀rìn wọ́n rí tàn pa o. ṣe rí nínú tírà tá à ń pè ní bóòlù kẹsìrì kọ́ni olùkànsí ṣe kì sọ́sùlẹ̀ àǹbìyá ìkọ́ni àbí kí lorúkọ tíra yẹn ẹ̀fọ́ríjì mẹ́rin àfa mi tí ń bá tí ń bá gbà tí bùn kẹsí ìkọ́ra pé kì sọ́sùlẹ̀ àǹbìyá yìí náà ni tọkọ tó ti sọ ìta àwọn ànábì ọlọ́run. níbi kan bẹ nínú àyà àlùkùrẹ́ àlì nígbà tí ànábì Sùláímọ̀n tó tó gbọ́ nípa ẹyẹ wúdúwúdà. E, um, tó nígbà ah, àsìkò tó ń bẹlẹ yẹwò dúdú àwọn àwọn onímọ̀ ń bá wọn ṣe tó máa ń bá wọn wábi tí wọn ò ti bóyá omi ń bẹ́ẹ̀ nù lẹ̀ ìta sọ nìyẹn ìmọ̀nù tèmi náà bá lẹ́yẹ ní ìsìn bàbá mi kan lọ́lẹ́yẹ tí wọ́n á sọ nǹkan kan àbí tí wọ́n ṣe nǹkan kan á ní kínní ọlọ́run fi irú ẹ̀ tànàbí sùlámàn lọ́rẹ́ ìnìgbẹ́ kan ẹ má kà sí ajá máa takò nǹkan tá a bá mọ ìpìlẹ̀ rẹ̀ ọ̀pọ̀ àǹfà báwọn onífà ṣe bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ mọ bó ṣe bẹ̀rẹ̀ sẹ́gbẹ̀rún ọdún kàbẹ́gbẹ̀rún ọdún mẹ́wàá ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bùnmí lèyí ẹyẹ yìí lè fò káàkiri tí ó rí gbogbo tí ń lọ lòun bá ibi tó ti rìnrìn àjàrà búkà rẹ̀ kiri gẹ́gẹ́ bí ẹyẹ láìpẹ́ ni wọ́n sún ẹyẹ kan tó fò láti South Africa tó sì lọ sí ṣé Finland kọ́ni tó lọ tí olù eh, orí ayélujára gbà wọ́n ti de tracker mọ́ lára wọ́n wo gbogbo bó ṣe rìn ṣe gbogbo ẹ̀ gbogbo ibi tó bá di pé nígbà tó dé tó fẹ́ cross sí Europe ó gbé òkun lẹ̀ ó gba Egypt lọ cross sí Israel kó tó tó kọjá ó gbé òkun ó gbé ibi tí atẹ́gùn omi ó ti lè dààmú rẹ̀ lẹ̀ ẹ wo ọpọlọ tó sì mọ ibi tó ń lọ. ẹ̀rọ ẹ̀wà lẹ jẹ húdúhúdà yìí nígbà tí anabi Sulaiman gẹ́gẹ́ tá a gbọ́ ni pé Ọlọ́run fún un ní làákàyè Ọlọ́run sì fún un ní ìyìn tó fi lè communicate pẹ̀lú ẹyẹ tó lè gbọ́n tẹ́yẹ ń wí tó lè gbọ́n tẹ́ranko wí. ọ̀dà tí ọ̀bá yọ wọ́n ti ṣe irinṣẹ́ kan tó ṣe pé àwọn ẹranko bíi ọ̀bọ ìnàkí tí wọ́n bá ti gbé kinní sí wọn lára sáyìn tí wọ́n bá ń ṣe wọ́n ti fi ń kaálẹ̀ tí wọ́n ń jẹ́ káwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń bá ara wọn sọ̀rọ̀ eléyìí ó ṣe ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀wádìí àwọn òyìnbó nípa irú àwọn ewé táwọn ẹni jẹ kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe ìjẹ́ wọn bára wọn sọ̀rọ̀ jẹun ò ní bára wọn sọ̀rọ̀ bí. ọ̀dà kí n tó lọ jìnnà ẹwọ́n tó tọ́lọ́run ti sọ nínú àlùkùránì nǹkan méjì péré ni àlùkùránì tèmi tó pè ní ìwòsàn. àkọ́kọ́ iná ni àlùkùránì fún rẹ̀ ọlọ́run pé kùránì ní ìwòsàn. ẹ̀ẹ̀kejì ní oyin oyin kòkòrò oyin oyin fúnra rẹ̀ àti tó ń pòdúsì ọlọ́run pè ní ìwòsàn. àwọn oníṣáyẹ́nsì báyọ̀sẹ̀ gbé kinní jáde abẹ́rẹ́ orin táwa ti máa ń gbà táwọn ọmọ fi ta ní tí oyin tá bá fi tà oró oyin tó bá pọ̀ sí yàn lára ipe yọ pa kánsà yọ pa kánsà torí ìdí èyí àwọn tí wọ́n fún yàn ní abẹ́rẹ́ oyin wọ́n pọ̀ dáadáa tó o bá rí ẹyọ kan méjì wọ́n máa fún yàn méjì ẹlòmíì máa gba mẹ́ta ẹyọ kan ti tó kò sì lè gba méjì wọ́n máa fún yàn lórúnkún wọ́n máa fún yàn lápá wọ́n máa fún yàn ìdí nígbà gba abẹ́rẹ́ yọ ọ̀gán yàn tó yín bá tẹ̀ fi lè gán yàn báwọn ó ti dánu ó dọ̀rùn àrèmọ́bọ̀ oyè òtútà àyàn kó gbáyé mọ́ torí tó fi ń sagbára ló ti pọ̀ sí wa lára wọn ó ti tánu ẹ̀wọ̀n ká tó wá sọ pé adùn oyin adùn rẹ̀ oyin mọ́mọ́ kòkòrò lóyin mọ́mọ́ ni tó ń pòdúsì Thank you gẹ́gẹ́ bígbà tí ẹyẹ húdúdà wá dé wọ́n wá bi ànábì sùláìmọ̀nù wá ń bi léèrè pé níbo lọ lọ o torí pé tó o bá fi lè rí a ti sọ pé tó o bá fi lè rí àlàyé mú wá o títàndé bọ̀ o. ìṣẹ́ ó dúró dàbá ní mọ́mọ́ rìnrìn àjò orí ìlú kan tí wọ́n lọ́lá ìlú tí wọ́n lọ́lá dé omi tí wọ́n ní so lórí wọn. obìnrin tí mo wá wí kéèsè èèyàn lásán wa abara méjì ni o abara what abara méjì of course ṣùgbọ́n o wọ̀ ṣetán lọ́run tiẹ̀ o lọ́wọ́ á ní kí wọ́n mú lẹ́tà lọ kí wọ́n lọ sọ́bẹ̀ ibi tí mo fẹ́ lò gangan ni nínú tíra nínú alukurean alukurean jọ yé wáyé pé anabi sulaiman ó tẹ gíláàsì sórí omi ó tẹ gíláàsì sórí omi etí kuraani sọ fún wa nìyẹn pé nígbà tí balikis ń bọ̀ wọ́n ti tẹ gíláàsì sórí omi ó wá ń ká a sọ pé kó wọ́n mọ ẹmà tí gíláàsì ń wo omi òun rò kọ̀ mọ̀ pé gíláàsì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gíláàsì tó kọ́ mọ̀nà dáadáa tó sì omi ọmọ kan lẹ́sẹ̀ kò mọ̀ pé orí gíláàsì ni pé bó ṣe lọ́lá tó àwọn náà tó fi idán hàn ṣùgbọ́n nínú bùn kẹsì ló wá já mọ̀ yìí pé ó dà pé òyìnbó kínní bùn kẹsì yẹn gan wà ó dà pé ó ń wà lọ́kàn ní àwọn ọmọ yìí ti sùn nígbà ní kó bá mi kó wá ó pé fọlù wà láǹtù ni ètò lóyìnbó ẹ̀ wà wọn wá ní bùn kẹsì ni pé tánẹ́bí sùláìmọ̀ fẹ́ mọ̀ ní wípé gẹ́gẹ́ bí aṣọ tó máa ń wọ̀ ọ́ balẹ̀ èsẹ̀ yẹn orígun oníròwò tò ní o pé nígbà tó wá ká sókè ní tí Sulaiman fẹ́ rí ló ti rí ìní wípé aṣọ ẹsẹ̀ rẹ̀ irun ni o ẹsẹ̀ àgbẹ̀yìn obìnrin ni o ṣùgbọ́n ẹsẹ̀ àgbẹ̀yìn ló ní apá kejì àwọn èèyàn tábà wà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá làwọn náà máa sọ pé àtàwọn kìnnìkan bá sọdẹ lọ wàá máa mú ìwé wálé wàá máa mú ọ̀rọ̀ wálé wọn a máa mú abara méjì wálé ẹlòmíì ẹranko a máa yí ara padà oríṣiríṣi bá ń láti gbọ́ so ìní wọn wá ní bóòlùkẹsì ní wọn wá lọ wá rí sọbìdì wọn fi wá fa gbogbo ẹsẹ̀ rẹ̀ dànù àwọn nígbà tá a bá lọ sọ́dọ̀ àwọn onímọ̀ wọn ní pé n tó ṣẹlẹ̀ ni wípé bàbá rẹ̀ èèyàn àmọ́ ìyá rẹ̀ ìní àlìjànú. No? ọ̀rọ̀ táwọn èèyàn sọ nù pé bàbá rẹ̀ èèyàn ni ìyá tó bí Balikis àlìjànú ni ṣùgbọ́n nígbà tó wá di pé ó wà pẹ̀lú anabi Sulaiman nígbà tó wá ṣẹ̀ ilé anabi Sulaiman wá ní kíkanú àwọn àlìjànú òun náà lágbára bẹ̀ kò lágbára agbára ti Balikis ó ti jẹ́ abara méjì àtò èèyàn méjì ni èèyàn àti àlìjànú náà fi mímú kí wọ́n wá lọ jù ú ẹ wo elóde ń lọ síbi ẹyẹ tí wọ́n fi kíní àwọn lọ́sẹ̀ bó ṣe lọ bó ṣe migrate káàkiri náà wá fi wá jù sí ilẹ̀ Ifẹ̀ lọ́dọ̀ tí wá ń bì tó nígbà wọn jù ú bẹ́ẹ̀ tó ń lọ ó àwọn èèyàn lọ́nà ibi tó ti ń forí jágbó ṣe gbogbo ẹ̀ torí ọ̀dọ̀ wa ń bì wọ́n gbà pé inú gbó kìjikìji ni kìí tó ṣe gbogbo àsìkò tá à ń sọ yìí o àwọn igi tó ti lo ẹgbẹ̀rún ọdún mẹ́ta àwọn igi ẹlẹ́gbẹ̀rún ọdún mẹ́fà kó tó di gbọ́ ń dé torí mo rántí ìgbà tí wọ́n ń ṣe títì tó wá láti Ifẹ̀ síbàdàn àwọn àgbàlagbà tọrọ sojú wọn torí pé igi kan bẹ́ẹ̀ bá wọn fẹ́ gé nígbà tí ẹyin ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀nù ẹ̀ jáde gbogbo ibi tí ń lọ ní tẹ̀ ẹ́ lọ òyìnbó ni wọ́n fọ́ ìgò sí gbogbo gbèrígbèrí rẹ̀ wọ́n wá da iyọ̀ sí gbogbo ẹ̀ lọ́wọ́ à ń fi katapila ló fi ń kàn béèrè tán lọ́wọ́ àwọn tọ́mọ̀ tán tá a bá ń sọ èmi kàn fẹ́ lọ gbogbo bẹ̀rù èyí tí òye wa lèmi máa ń fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí Lájì Abbas gbé e fún ibi tó ti wá ń jágbó lọ ó dókí ẹ̀rì ibi tọ́rọ̀ ti dé nì apá kan àwọn òpìtà tìwádìí ta ṣe ni pé òkè ẹ̀rí gangan tẹ́lẹ̀ Ànábì Sulaiman ó lọ́wọ́ ó lọ́rọ̀ a kàn máa sọ pé Sulaiman lọ́rọ̀ ó lọ́rọ̀ láàmú sọ ó lọ́lá ó láwọn ibi tí wọ́n ti ń pòdúsì góòdì ó láwọn ilẹ̀ tí wọ́n ti ń pòdúsì dáyámọ́ndì ẹlẹ́gbẹ́ pé gbogbo orílẹ̀ ayé lọ́fẹ̀ẹ́ wà lákòóso rẹ̀ ní òkè ẹ̀rì ẹ̀jẹ̀ gbèmí gbèmí gbèmí ìrọ̀ etí ní lọ́bẹ̀ ìlọ́bẹ̀ lọ́kì ìsọ̀ tó yé wa kásá àgbà yìí pé wọ́n gbé wọ́n gbé wá wọ́n wá ń jágbó kí ògbẹ́ wá ń gbẹ́ nígbà tí ó rí àwọn obìnrin méjì wọn lọ pọn mi bó ṣe rí wọn nu ẹ fún mi lómi mu táwọn rí kété tó gbé lọ́wọ́ wọ́n sọ mọ́lẹ̀ tó ní pé gbogbo aṣọ ó ti yamọ́ lára ẹsẹ̀ rẹ̀ wàá rẹ̀ pé ara èèyàn ní ẹsẹ̀ ẹranko ní bó ṣe sánú ṣùgbọ́n ẹnì kejì tó dúró tó ń dúró jìnnìjìnnì mu àmúrepó fẹ́ mu mi ni ó gbé omi fún un tí yóò jẹ́ ọkùnrin wọn níbi tó ti gé ègbólẹ̀ nìyẹn ipe obìnrin o kò gbọdọ̀ dé ojú orí òun gbà tó fẹ́ kú apá kan ní ó débẹ̀ ó sì wó lulẹ̀ bẹ́ẹ̀ ó kú síbẹ̀ ìtapá kan sọnù ọ̀pọ̀pọ̀lọpọ̀ tàmí tó bọ̀ ń bẹ̀ tó ṣe pé ó jọba tá a bá dẹ̀ wo erédò yẹn láti òkè ẹ̀rì tá a bá wo erédò ó lọ ó dẹ̀ láwọn ibi tí erédò yẹn tó lọ sí èsì pé kíní wa dátà yìí ti fẹ́ tà bí òun ní à ń gbé wá yìí wọ́n máa lọ gbẹ́lẹ́ kíní ẹlẹ́sìn mìíràn kankan wà. bàbá wò báwọn á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń bọ̀. ni ibi tí wọ́n ṣe um, ṣùgbó sí ṣùgbó erédò eh, ibi tí wọ́n ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà yẹn láti ìjẹ́bú-òde wọ òkèèrè erédò kan bẹ lé ẹ̀gbẹ́ tẹ̀pẹ́ tó lọ wọ odò ṣe rí kínní yìí e, kò lè yé kò sì lè parí àyàfi tí ìjọba bá ràn wá lọ́wọ́ táwa náà láwọn irinṣẹ́ bíi Google satellite tí wọ́n fi lè bá wa wo ojú òpó àwọn òyìnbó ní tí ó jà á mọ bí kinní yẹn ṣe lọ ìwọ̀nba tèmi lè ṣe ojú òpó yẹn láti ibi tá a sí sí bí erédò yẹn ṣe lọ èmi ń mọ ìwọ̀nba tí mo dẹ̀ ṣiṣẹ́ ìwádìí nígbà tí mo lọ ṣùgbọ́n ó kù sọ́wọ́ àwọn ìjọba wa ó sì kù lọ́wọ́ ẹ̀yin tí ẹ bẹ́gi ọlọ́mbẹ́gi ọ̀là fún ó kù lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ wà pẹ̀lú Google YouTube gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ bá wọn alágbára ṣiṣẹ́ ẹ ràn wá lọ́wọ́ lórí àwọn nǹkan tá à ń sọ yìí yóò já lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn àtàwọn nǹkan àwọn ìlú tí ń bẹ nínú ilẹ̀ yóò jà á lè rí èyí fẹ́ máa mẹ́nu bà ṣùgbọ́n kò sí nǹkan kan tá a fẹ́ ṣe torí a ti mọ̀ pé ibi tọ́nà ń kó wa sí wọn ò ṣe àwọn ìlú kan bẹ tó ṣe pé wọ́n ti wọ́n wà nínú ilẹ̀ tó ṣe pé tí wọ́n bá dojú àwọn sátáláìtì kọ̀ wá àwọn yẹn ò lè rí yóò lè jẹ́ kí ó rọrùn nígbà wọn bá wá rí lẹ́mọ̀ pé Ilé-Ifẹ̀ tẹ́ wò yìí ìpele kan ni ìpele mẹ́ta ń bẹ lábẹ́ tẹ́ bá wá lọ sílé èkìtì ẹ mà báwọn ìlú tẹ̀ ń wò yìí ìpele kan ní ìpele mẹ́rin márùn ọbẹ lábẹ́ bàbá bàwọn ìlú bàbá bá tí a lọ àtàwọn nǹkan míì tá a mọ̀ rí ẹ sì mọ̀ ra àwọn nǹkan míì tó ṣe pé wà nínú ilẹ̀ tó ṣe pé wọ́n mọ̀ gbé jáde táwọn ìbọn mọ̀ wò pé ṣé kí ni lè pọ́sibú bẹ́ẹ̀ ni wípé a gbọ́dọ̀ ka aṣọ lójú aráyé ṣùgbọ́n gbogbo tá à ń sọ yìí pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé ó ti lè jẹ́ kó rọrùn láti lè fi lè rí láti fi lè rí ilé Ifẹ̀ ni ó rí àṣírí gbogbo tí mò ń sọ pé ilé Ifẹ̀ tá a wà yìí o ó kéré lọ́jọ́ orí lẹ́gbẹ̀ẹ́ àwọn ìlú kan o nílẹ̀ Yorùbá ilé Ifẹ̀ àkọ́kọ́ gangan kì í ṣe ibi tó wà yìí ló wà o àwọn ẹlẹ́mìí lè ní ẹ̀ irọ́ ní pa o ọmọ tó ń parọ́ ni o àmọ́ ńgbà tó bá wá délẹ̀ tẹ̀lẹ́ bá má gbé a ààrẹ òpìtàn ọmọ parọ́ archaeologist àbí ẹ̀ka rẹ̀ Kẹ́hìndé Joseph mo mọ tí mò ń sọ tèmi sì yé mi ọ̀pọ̀lọpọ̀ wà àwọn irinṣẹ́ ń bẹ táwọn òyìnbó ti ṣe tó ṣe pé wọ́n lè fi wo nǹkan nígbà kan ni wọ́n ẹsẹ̀ máa gbé irinṣẹ́ kiri kí ni ń bẹ nínú ilẹ̀ nísìnyí bẹ́ẹ̀ tó bá ti gbé sórí ẹlikópítà gbogbo tí bá ń bẹ mìíràn ìsọ̀sì tí bá bẹ́nu ilẹ̀ ni ọmọ detect bẹ́ẹ̀ náà ni wọ́n fi lè fi kíní ewu tó pé a rí gbogbo inú ilẹ̀ a sì rí àwọn nǹkan tó ń bẹ nínú ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ káwọn ní òní wọ́n ní gbogbo orin lábẹ́ igi òrom̀bó ibẹ̀ làwa ń kẹ́kọ̀ọ́ wa àtàwọn oríṣiríṣiríṣi bẹ́ẹ̀ bójúmọ́ ojú o olóró ń bọ̀ àwọn èèbó China wọ́n mà ti sẹ́sọ́ ní òkè ní ìyé o ìyẹn bá ti ní káwọn ọmọ wa máa fowó rà China ń gba copyright lórí iṣẹ́ wa nígbà China ti ń ṣe gàrí tí India ti ń ṣe gàrí tíjọba Nàìjíríà ò sì rí nǹkan kan ṣe sí párẹ́sì gàrí wa China ni wọ́n fún ní láìsẹ̀sì láyé tí yín ti ta inú yín bu ẹ̀rọ òrùsà ẹ̀yin wèrè ìnàkí ẹ̀yin wèrè ìnàkí gbogbo yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá mo sọ fún yín nígbà tí mo lọ sí ibì kan igbá kan bẹ tó ṣe wípé kinní yẹn wà bíi tírè báyìí lábẹ́ rẹ̀ ni tó bá ń yí òfurufú lọ́wọ́ àwọn ìlẹ̀kẹ̀ yóò mọ̀ jábọ́ láìsẹ̀ pé ó ní mágínẹ́ẹ̀tì lára àwọn ìlẹ̀kẹ̀ yìí ó tó máa dìde wàá tó máa so mọ́ padà ṣe rọ ni. abẹ́ ti gbàgbé ògùn dìgbàró tí mo lọ láti ààfin Ìwó tọ́kadà gbé mi tí mo lò lé wákàtí kan ká tó dé ògùn dìgbàró inú igbó kìjikìji ni ogun mọ̀ sí nẹ́tíwọ́ọ̀kì o. nígbà tá a fi ń tan pinpin wọn lọ́lúwo ti ní wọn kó gbogbo òsàkó o olúwo ti ní wọn mọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe mọ́ o mo bá lọ bá bàbá mi bàbá mi àbùrọ̀ sí ìdáníwálé àgbẹ̀bí pẹ̀lúwa aláṣẹ lórí òrìṣà bàbá bàbá o ọwọ́ méjì béèyàn kan bàbá mi o gbé fún àwọn eléyìí ẹ ó gbé màálù ni wo ti wo ẹ mo gbé fún yín o bàbá o bàbá mi o láti ìkílódé tó fi ń sàmì tó báyìí ah bàbá mi ẹ mọ́lẹ̀ ti kó dànù kí ni burúkú tí ń bàlù ṣe bàbá ní lájí kí kó dànù ìyẹn sọ máa le bẹ́ẹ̀ ṣe rí bó ṣe rí ni ibi tí àwọn kinní yìí wà nígbà kan tí a yóò rojú tá yóò tùbà ni wọ́n lọ gbé wá ṣùgbọ́n kò sẹ́ tó wá lágbára mọ́ ìgbà lọ lórí rẹ̀ láti dá padà àwọn ọba sì ti ń dá fáwọn ẹsẹ̀ gbogbo ẹ̀ pé ká kó lọ ọbẹ̀ ibẹ̀ gángan aláàjì tó o bá débẹ̀ ọmọ tí mo bá bẹ̀rẹ̀ sí ní lọ mo bá ní bàbá mi ṣé mo lè lọ wọ́n lọ lè lọ wọn bá bá mi pọ lọ́kadà látàfin lóde o mọ̀tòsáìfù ó ní dùdùm dùm dùm dùm mo bá jókòó lémi kan ọlọ́ǹkà àtọlọ́kadà la bá ń lọ la bá ń lọ lọ lọ lọ lọ là ń lọ là ń lọ la bá ń lọ lọ lọ lọ lọ. wọ́n ní ní youtube channel bẹ́ẹ̀ ni o ìtàn yorùbá náà ni o ìtàn yorùbá ni mò ń lò lórí ẹ̀ ìtàn yorùbá ọ̀rọ̀ Ògúndìgbàrò ó ń bẹ lórí YouTube channel mi. nígbà tí mò ń lọ mo débì kan wọ́n ti sọ fún mi láàfin wípé nígbà tí bàbá ń gbé kínní ìpadà ìkan takú mọ́tò kan takú ni ńgbọ̀ ya bàbá bọ́ sínú mọ́tò fúnra wọn bàbá torí fúnra bàbá olúwo lẹ̀ wo ni wọ́n wa mọ́tò gbẹ gbẹ ẹjọ́ ìtẹ́gbẹ́dẹ́ ọ̀bá débi ẹ̀rù wọ́n lè kàn bá ta mọ́tò bá takú wọ́n máa ń ja ìkan ah, bẹ́ẹ̀lẹ̀ yorùbá ẹ mú ìtẹ́ ẹ bá ń gbọ́ nǹkan ni ìtẹ́ yẹn bá ṣèwádìí lé lórí àbẹ́mi lọ́jọ́ àbáàsì òkè gbé mi òkúta wẹ́rẹ̀ wẹ́rẹ̀ wẹ́rẹ̀ òkè gbé mi ìní bàbá bá lé nígbà wọn lè ṣe àrélé wọn ló ti débi tó wò ó jókòó sí eléyìí ò gbọdọ̀ kọjá bí mẹ́sẹ̀ gbé mi mọ́tò mọ́tò takú wọ́n gbé ilẹ̀ mọ́tò sí wọ́n fi yun mọ̀ ní yun lójú ọ̀nà wọ́n ti júwèé fún mi nígbà tí nígbà mo dé àbá nígbà mo wá dógun dìgbàrò ó ga ni o ó ga jù mí lọ o bí òkúta ni o wọ́n dé fílà fún o wọ́n sì daṣọ bù ṣùgbọ́n tó o bá bá ilé tó o bá fọwọ́ kan ó yàrá òkúta yín mà mí o nígbà bàbá olúwo náà lọ ní bàbá wa kínní àmọ́ mi nígbò sì ti mọ̀ pé olúwo ní bọ̀ wọn bàbá ń lé olúwo fọwọ́ kan bàbá gán sáwọ́ nígbà wọn ẹ kínní ẹ̀ máa ṣe rọ́ọ̀ bàbá náà bàbá mi náà bá wí kinní kan àti kinní kan sọ́wọ́ àti nǹkan kan débi ọ̀gbọ̀n bàbá ẹsẹ̀ wà gbà mú pé ah, ah, ọba ni mí ọba ni mí ṣùgbọ́n bàbá mi náà kọ́kọ́ sáwọ́ bàbá mi bàbá mi kó ewu ọmọ o bàbá mi olówó tilẹ̀ wò ó ọlọ́run fi ọmọ ta wọ́n lọ́rẹ o nígbà tó kù ọjọ́ méjì tí ìgbéyàwó wọn tí ó pé ọdún kan bàbá mi olúwo wọn bímọ o gbogbo òwò a kú oríire o ìlọ òwò ìjẹjẹjẹ ìmùmùmù ìjẹjẹjẹ bí bàbá bàbá mi olúwo bí ìbá wọn yọ̀ bàbá mi olúwo ló bímọ a ó kí bàbá mi olúwo a ó bá yọ̀ àbáyọ̀ pé ó kú ewu ọmọ. ògúndìgbàrónù ògúndìgbàrónù ibẹ̀ sí lódò ọ̀ṣun àti àṣejìrẹ ti pàdé ṣùgbọ́n kíní kan wá ń bẹ o níbi ògúndìgbàró amọ̀tún nídi sátáláìtì náà o Google sátáláìtì táwọn onímọ̀ ìjìnlẹ̀ nǹkan ń bẹ ń bẹ o kí ló dé tó ògúndìgbàró ìṣe sọ́ọ̀kì ìṣọ́ọ̀kì ọ̀wọ́ èèyàn o kí ni gbogbo nǹkan ti ń bẹ lágbègbè níbi tó mi ọ̀ṣun àtòdó ọba ti pàdé kí ni ń bẹ̀ ń bẹ̀. abẹ́ ti gbàgbé akóbì akóbì igi tí ààrẹ òpìtàn tí mo ṣe àfihàn rẹ̀ tí ìjọba àpapọ̀ sì lọ sí ọgbà àyíká tó fẹ́ sọ di tourism igi ńlá ni igi akóbì yìí tá à pè ní igi ńlá igi yìí ẹyẹ ìbàlẹ̀ lórí ọ̀kẹ́rẹ́ ìgun orí rẹ̀ ejò kì í gun orí rẹ̀ èèwọ̀ ni o ẹyẹ kankan ọ̀bàlẹ̀ lórí rí. tí mo sọ fún wa pé àkébòrò ni la fi máa ń pa á o tí mo sì sọ fún wa pé a èpo rẹ̀ wọ́n máa ń fún èèyàn lọ́fẹ̀ẹ́ nínú tí mo sọ fún wa yìí pé igi ńlá igi abàmì pátágbà ni mo sọ fún wa pé omi ó ní àmù tó ṣe pé omi ń bẹ ń bẹ à ìwòsàn ni o. gbogbo omi yìí pọ̀jù gbogbo omi yìí rúbọ ọ̀sẹ̀. ààrẹ lájà bá ṣe jẹ́ wàá máa lọ ojúṣe gbogbo ọmọ Yorùbá ni o láti dá sí ètò yìí ètò wa ìtàn Yorùbá torí wípé iṣẹ́ pọ̀ òbí sì pọ̀ láwù àwa tọ́lọ̀ ń bẹ́ẹ̀ yọlà fún àtàwa tá a súnmọ́kè ẹ jẹ́ pawọ́ pọ̀ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ o àti ìṣe ìwádìí bó ṣe yẹ ká ṣe o nílẹ̀ Yorùbá a lot of lost city àwọn ìlú tó sọnù tó ti parẹ́ tó ṣe pé ń bẹ lọ́gbà nínú ilẹ̀ o tó wà nínú ilẹ̀ wa wípé àmọ́ àwọn kan ń bẹ nínú gbó àwọn kan ń bẹ nínú òkè. Okay lẹ́yìn tó fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹyìn fún ètò yìí ètò wa ìtàn Yorùbá ẹ pè mí sórí zero eight zero two three six eight seven four three two WhatsApp yá mi lọ́wọ́ gan o orí WhatsApp tẹ bá pè mí sí mo ètè máa ń gbé èmi èpa dátà níṣẹ́jú kan o ọ̀nà ẹ̀yìn èèyàn wa náà ni èmi èpa dátà o láti bí ọdún mẹ́wàá èmi ò mọ̀ pé máa ń pa dátà nítorí dátà mi máa ń wà o twenty four hours ẹni ẹ pè mí sórí whatsapp ó máa ń já tóóró dáadáa bẹ́ẹ̀ sì pè mí dàrẹ́ẹ̀tì náà á kú gbé o bá fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹ́yìn àdúgbò náà bá fẹ́ mo dúpẹ́ o lọ́wọ́ àwọn tó tún pè mí pé ìfátà tó ṣe pé tí iná bá ń lọ táfìlẹ̀ mọ̀ rí kí lò pé àwọn ò ṣe àtìlẹ́yìn rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ àwọn tó láwọn ò fún wa ní starlink mo sì dúpẹ́ lọ́wọ́ ẹni tó pè mí pé sẹ́ẹ̀ táwọn bá ti dé àwọn wàá wo stúdíò yìí ibo ni ọgbọ́n wo la fẹ́ dá sí tí ó fi bá ìgbà mu dáadáa. mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka sọ pé ẹ máa ṣe àtìlẹyìn lóòrèkóòrè yálà ó ti dátà ni o àbí ti owó tá a bá fẹ́ lọ fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tiwantiwa o ẹ mẹ́jẹ̀ kó sú wa o torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí ní ìjẹta mẹ́jẹrin wọ́n bá mi sọ̀rọ̀ lọ́tún lọ́sì sígbà kan ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ń fẹ́ fún àṣọ òdá nígbà bá ń ṣe tàbá wá rí gbogbo bó ṣe ń rí bí ó máa sún ní í ṣe. ẹjẹ́ àtúnyẹ̀yẹ ká túnyẹ̀yẹ ká jáde dìbò ìkọkọta ẹlẹsẹ tó lè dùn mọ́ mi lẹ bá wa pín ètò yìí kẹsì yàwó yẹn pé ká túyàyà ká jáde dìbò ká fi ìwo ìbò wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọkọ ẹjá dìbò wa fún babájídé sanwóolu o sanwóolu ọsàn wa o tàbá wa dìbò tán bàbá fèmí àti sanwóolu lé àtàwọn gómìnà wa o wèrè ọpẹ nìtí ó wò ó èmi ò kú bẹ̀rù ẹnì kankan bá sì ti pẹ́ fẹ́ mẹ́fẹ́ alẹ̀ mọ́ mi ẹ̀ ṣe kìíní kan rí ìpariwo yìí tán ẹ gbà mí o ẹ gbà mí o wọ́n tún ti dé o à ń sọ̀dodo ọ̀rọ̀ ní ìgbà tá à ń pariwo kílẹ̀ yóò bọ́ mọ́ bọ́ o ọ̀pọ̀ láàbọ̀ àwọn ńgbà náà o ìgbà tá a wá ní ẹjẹ́ kórí yóò pé lọ́dí èébú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tẹ́lẹ̀ ṣe àdéhùn yìí pé ẹ fi ìbò yín sọ̀rọ̀ gbé fún un ẹgbẹ́ màálù rìn tiwotiwo lọ́la ẹtúyà ẹtújáde nígbà tí èsì pé nídìí rere wa àjèjọ́ wa máa bó nílẹ̀ dulẹ̀ òní ọ̀rọ̀ kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ òní amọ̀tẹ́sọ̀rọ̀ lọ́lọ́ káàkiri lẹ́kọ̀ọ́ èkó èkó kòkòkòkòkò àsáyé èèyàn níbi orò yúmu yúmu yúmu yúmu yúmu orò yúmu yúmu. orò jáde ẹ̀ẹ̀mẹ̀pá àwọn bàbá wa lẹ̀ Yorùbá kí ló dé tá máa sọ̀rọ̀ kìí ṣe pé àìga fi ń ṣe kankan bí kò ṣe rí pé kọ̀mẹ́sì ọyọ afẹ́sọ̀rọ̀ ilé wa àlejò alele àbí nígbà tí èsè pórí wa burú sálà ìṣòro lọ́wọ́ yìnbọn wà lóun jáde òun rìn káàkiri à. Ah ẹni bá fojú di oró oró ó gbéra ẹ̀ lájẹkù oró yùmù yùmù yùmù yùmù ààrẹ lájà àbáàsì ẹjẹ máa lọ ẹjẹ máa lọ lé ẹjẹ máa fò ti lọ aago ti lù èmi káwọn ológun ọmọ ìwọ wo lo amú ọmọ gbà kílọ̀ wá ń ta níta yìí mo ní gba tẹ́gùn ni ṣé ọmọ pé ti dé à wọ́n máa ẹsẹ̀ kúrò ní stúdíò rúmọ̀ fún mi mọ̀ ní èmi ò sì lè dáná ìjọba òhòhò torí wo èdè ìbúra fún bàbá mi ò tí mọ̀ wá mọ̀ ga pápẹ́ ààrẹ ọmọ ààrẹ ni o àtàǹbàbà ààrẹ tó fi já ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o bàbá mo dúpẹ́ lọ́wọ́ ọgbà ẹ̀yọ́ ọmọ Yorùbá o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń fi ọkàn fẹ́ ni tí èsì ẹ̀yà afojú fẹ́ ni ẹlòmíì ti ń tẹ̀lé wa bọ̀ ti pẹ́ irú wọn kọ́mẹ́ǹtì irọ́ wọ́n máa tẹ́sì mẹ́sẹ́ẹ̀jì mọ́mọ́ rè mí kàn mọ́sẹ̀ bẹ́ẹ̀ tí ì rí ni kópa rẹ lórí ìtàn Yorùbá mọ́kàn máa gbọ́ lásán kí lèmi náà fẹ́ ṣe fún ètò yìí torí pé ogún gbogbo ọmọ Yorùbá ni ẹ̀rọ ti gbàdé la fẹ́ bẹ̀rẹ̀ láti máa káwọn ọmọ ló ń kà nígbà tẹ́ ẹ̀dá ṣe ń kọ́ gbogbo lẹ́yìn ká ti bẹ̀rẹ̀ òǹkà Yorùbá àwọn èdè oríṣiríṣi àwọn nǹkan táwọn àgbà ẹ̀gán sá ṣe kọ́ yanjú bàbá ìléyà. orúkọ mi ò fìgbà kan yí padà Ààrẹ Laji Abbas lórúkọ mi títí ìgbà tá a tó pàdé mi a máa wí pé ejò kò ní rọrùn rèpè láyè kó dúró ire o. ààrẹ òpin tán ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye gbogbo iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè ilẹ̀ Yorùbá ọba Olúbàdàn tó fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òkìtìrà kọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òkìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè láàbí àpáàsì